everything is forget your troubles and dance. Forget your sorrows and dance. Fresh one oh five challenge Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. bòmílà kò dẹ̀ ṣe tá a sí ògidì ajábalẹ̀ ìròyìn. tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. oníléyìí akínyìn èrò ọ̀nà àṣeyín pẹ̀lẹ́ ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ti ń jẹ ìgbádùn ìkànnì yìí ìkànnì alára àgbà yìí dá fresh one zero five point nine ilé orin la wà nílùú ìbàdàn níbi tẹ́ ẹ ti máa gbọ́ wa ní ketekete kò sì lẹ́jà ń bá kàn nù ọ́ títí ayé akànlẹ́mọ̀ báńdì ẹ̀ ọ́ àtijọ́ládùn ètò wa sùúrù ni ẹ̀yẹ́ máa gbọ́ wa ní jẹ̀lẹ́ńkẹ́ jẹ̀lẹ́ńkẹ́ níbikíbi tẹ́ ẹ bá wà déédéé ara yín ní gbogbo àwọn ètò wa nísìí máa ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ la tún dé láàárọ̀ tòní o àjá àbálẹ̀ ìròyìn ìlẹ̀ṣẹ̀ tẹ́tẹ́ fẹ́ gbọ́ o gbogbo àwọn nǹkan tó súyọ nínú àwọn ìwé ìròyìn ní àárọ̀ òní ti ṣe ọjọ́ àlàmísì ọjọ́ kejìdínlógún oṣù kínní ọdún 2024 ló kọ ìgbìmọ̀ aláṣẹ ti ìkànnì yìí àti gbogbo lọ́gàá lọ́gàá àti àwa òṣìṣẹ́ mo kí àti ẹnì kòókù mi èyí tí òun náà òun gbáradì yọ fọ̀n láìpẹ́ yìí ní orí ètò náà ni akin pé ẹ̀kọ́ àmójúbà wa lákọ̀tún ọ̀ láti wá gbọ́ nǹkan tí a kọ sínú àwọn àwé ìròyìn láàárọ̀ yìí àwọn àwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tí máa tẹ̀lé wá wá náà ni wọ́n tún wà ọ́ àrí Nigerian Tribune àrí Vanguard bẹ́ẹ̀ lárí Punch àti The Nation àkàrí Daily Sun ní àárọ̀ tí ò ní nì kí ni wọ́n ń sọ lójú àwọn ìwé ìròyìn láàárọ̀ tòní àìkú lájìyà kẹfìrí gbogbo ohun tí wọ́n kọ kíkà ni àbá ti ń fojú kàn án bẹ́ẹ̀ láàmú tu sí etí ìgbọ́ yín alright gbangba gbogbo òwe ìròyìn tó jáde láàárọ̀ yìí ọlọ́run kọjọ́ kó ṣàánú ni kọ́mọ̀jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ẹbú kọ́mọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ sí wa mọ́ gbogbo yìí tó ṣẹlẹ̀ nígboro ilẹ̀ ìbàdàn lánàá tó jẹ́ pé gbogbo àgbáyé ni wọ́n mọ̀ pé ìrọ́kẹ̀kẹ̀ ìbúgbàmù kan ó ṣẹlẹ̀ lálẹ́ ìjẹta tó jẹ́ pé Ìbàdàn ní bẹ lẹ́nu gbogbo àwọn èèyàn pé ẹ dákun kí ni tó ṣẹlẹ̀ níbẹ̀ kì í ṣe ìtàn mọ́ o kódà kì í ṣe àwáwí wípé àwọn nǹkan tó jẹ́ ìkan búgbàmù iná ló fa sábàbí o tó sì jẹ́ pé ilé èyí tí ó fara kó yóò fẹ́ tó ọgọ́ta ilé àwọn èèyàn tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ yìí rìn wọ́n sì ń kà á lọ́wọ́ ni o wọ́n ń kà á lọ́wọ́ ni o àmọ́ ìwé ìròyìn àwọn kan sọ pé mẹ́ta àwọn kan sọ pé èèyàn méjì kò tí ì jọra báyìí ṣùgbọ́n a mọ̀ yìí pé bírú ìṣẹ̀lẹ̀ báyìí bá wáyé èèyàn tí ó fara kò yọ pọ̀ o ilé léyìí tí ó ṣí òrùlé wọn lọ mélòó ni ká mọ̀ kà níbẹ̀ báyìí ọlọ́run kó bá ní fi òpin sí ìṣẹ̀lẹ̀ ẹbú ní gbangba ìta ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní ìbúgbàmù tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn Ìbàdàn explosion àwọn èèyàn tí wọ́n fara kásá ìṣẹ̀lẹ̀ ẹbú yìí wọ́n bẹ̀rẹ̀ sí í síwèé kan gbogbo nǹkan tójú wọn rí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o ẹlòmíì ní àgàràmọ̀ dá wọn ilé méjì dín ní ọgọ́ta fifty eight houses wọ́n ní náà ni ó bàjẹ́ àmọ́ nígbà tí wọ́n ṣe àbálọ bábọ̀ kí ni tó lè bi irú ìṣẹ̀lẹ̀ burúkú yìí wọ́n ní a sọ pé àwọn àjèjì tí kì í ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìlọ́mọ̀ ni iléeṣẹ́ tí ń wakùsà lórílẹ̀-èdè yìí léyìí tó kó àwọn nǹkan tó lè bú kẹ̀mù lójijì tó kó pamọ́ sínú ilé ìwé ìròyìn Nigerian Tribune ìròyìn rẹ̀ gbọ́mọ pọ̀n ó ní èèyàn mẹ́ta kú èèyàn ọgọ́ta nù mẹ́tàdínlọ́gọ́rin sixty out of seventy seven tó farapa wọ́n ní wọ́n ti tú wọ́n lẹ̀ kí wọ́n máa lọ sí inú ilé lálàáfíà ààrẹ Tinubu ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí o Tinubu sọ̀rọ̀ ó ní ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ní àwọn èèyàn tí wọ́n bá ká kínní ìmọ́ lọ́wọ́ tí wọ́n jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú ìkó wáyé kí wọ́n wá wọn jáde ni ọ̀ ẹ gbọ́ hmm, ọlọ́run kó ṣàánú ẹni ni ọ̀ ìwé tí wọ́n fi forúkọ iléeṣẹ́ ìwakùsà yìí sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní a ti sọ wípé àjọ tó ń rí sí ìfowókọsílẹ̀ èyún CAC wọ́n ti sọ̀rọ̀ fún un wípé ó kọ àwọn èèyàn tó jẹ́ àjèjì gòdògbò ní bẹ́ẹ̀ nínú àwọn ìwé ọ̀hún ṣẹ̀wá gbọ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ nǹkan ló bẹ̀rẹ̀ sí í tú jáde lọ́wọ́lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹ mọ̀ ọ́ gbọ́ nígbà tá a bá ń tẹ̀ ẹ́ síwájú lórí ìròyìn ajá balẹ̀ bákan náà ni wọ́n kọ sí gbangba ìta ìwé ìròyìn ti The Nation lóòrọ̀ tòní bí ìgbà tí ìwé ìròyìn Nigerian Tribune àti ìwé ìròyìn The Nation wọ́n pàápọ̀ foríkorí ni pé ń tá a kọ̀rí o wọ́n ní. Ni ìbúkẹ̀mù èyí tó ṣẹlẹ̀ nìbàdàn èèyàn mẹ́ta kú ọ̀ èèyàn mẹ́tàdín ní ọgọ́rin ló farapa ilé méjìdínlọ́gọ́ta fifty eight houses wọ́n ní ní kínní ọ̀hún ló fi ọwọ́ kan bẹ̀ nínú ti ìwé ìròyìn ti the punch láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n kọ́ ń bẹ̀ àṣà ìní mẹ́nubà lórí ti ìbúgbẹ̀mù èyí tó wáyé tó ba nǹkan jẹ́ lálẹ́ ìjẹta nílùú ìbàdàn wọ́n ní àwọn èèyàn tó jẹ́ olùgbé lágbègbè bẹ̀ wọ́n sọ pé ọmọ orílẹ̀-èdè Mali ti ń wakùsà lórílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ọjẹ́ igi wọ́rọ́kọ́ tó dànárú fún wàhálà yìí o ìjọba àpapọ̀ sì ti sọ pé àwọn ṣetán láti tànáwádìí kéne tó lè bi tó fi ṣẹlẹ̀ okay Vanguard náà kọ́ bákan náà àmọ́ yàtọ̀ sí ìròyìn tó jọmọ́ ìṣẹ̀lẹ̀ burúkú tó wáyé ní ìjẹta yìí àtúrí ìròyìn kan òtẹ́ ètò tó gbẹnu tán níbi tí ìjọba àpapọ̀ wọ́n jókòó nínú ìgbìmọ̀ olùṣàkóso orílẹ̀-èdè yìí ni o wọ́n kìlọ̀ wípé èéṣe tẹ́ mọ̀ dá owó jọ pọ̀ láti lọ́ọ́ rí san owó òtanràn owó gbèsè tẹ́ ẹ̀ jẹ tẹ́ ẹ fi lọ́ọ́ rí gba àwọn èèyàn tí wọ́n ń jí gbé o ẹ wo gbogbo òwe iná ló sì kọ́ láàárọ̀ tòní ó sì ní tọmọ nàìjíríà táwọn náà ń sọ lórí rẹ̀ báyìí o pé sáwà máa wòran ni wọ́n ní ẹni wọ́n kú ó sàn ju ẹni wọ́n nù lọ ìròyìn eyín ó gbóná janjan nínú gbogbo àwọn ìwé tó jáde láàárọ̀ tòní. àjọ INEC ti ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa ó ti sọ̀rọ̀ pé ìdí tá a fi kùnà rèé o lórí àyèwò ọlọ́dọọdún tó yẹ ká mọ̀ ṣe fún àwọn ẹgbẹ́ tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú ní orílẹ̀‐èdè wa Nàìjíríà yìí kò yẹ káà náà mọ̀ wò wọ́n ràn bó ṣe rí òun náà ní ẹ̀gbọ́n nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láti rí èèyàn àgbákòbà ẹni tí í ṣe ààrẹ tẹ́lẹ̀ fún ẹgbẹ́ agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa nàìjíríà dókítà olisa àgbákòbà ó ti gba tinubu nímọ̀ràn lórí àwọn ọ̀nà láti móríbọ́ látàrí gbogbo ìṣòro èyí tí ń dojúkọ orílẹ̀‐èdè wa nàìjíríà yìí ó tó sílẹ̀ ilẹ̀kùn inú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ òun náà ni wọ́n kọ sí lóòrọ̀ tòní ẹ tún gbọ́ àwọn ìròyìn tọ́jọ́ mọ́ ìròyìn ìrọ̀lẹ́ ayé ọ̀pọ̀ o ẹ wò ó káàkiri gbogbo àwọn ìwé ni wọ́n sì kọ àwọn nǹkan bẹ́ẹ̀ sí tẹ́ẹ̀mọ́ sí àhín ṣé nílẹ̀ yìí náà nírú eléyìí tó ti ń ṣẹlẹ̀ lórí ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Ẹdó Ẹdó 2024 Ego Dalo ó ti sọ pé òun náà ṣetán láti tẹ́rí sí àjọ fani o nítorí wípé èmi náà mo ní nǹkan àmúyẹ̀ láti lè di gómìnà ní ìpínlẹ̀ Edo hmm. àwọn èèyàn tí wọ́n jí mọ̀lẹ́bí wọn gbé ní ìlú Ìṣẹ́yìn ẹ̀ tí wọ́n jí wọn gbé ní Kaduna wọ́n ti ń sọ fún Tinubu àti Makinde pé ẹ dákun ẹ mọ̀mọ̀ ràn wá lọ́wọ́ wọn ní ká wá san owó èyí tó jẹ́ mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kó tó di àlàmísì ee ọlọ́run ọba mi ò ní sì ní àlàmísì ọlọ́run ràn wá lọ́wọ́ ọlọ́run dákun jọ̀ọ́ kó wẹ anúnú gbogbo ti orílẹ̀-èdè nàìjíríà tó tara bọ̀ yìí ẹ jẹ́ wo nǹkan tí wọ́n kọ lẹ́ka eré ìdárayá kó tó dìpá lọ sí ẹ̀ka ìpolówó ọjà òní yìí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ AFCON èyí tí ó ń lọ lọ́wọ́ lọ́wọ́ ní Ivory Coast wọ́n ní àwọn tó jẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù torílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní a gbọ́dọ̀ kí wọ́n fẹ̀yìn Elephant Abidjan wọ́n fi jẹlẹ̀ o wọ́n ní kí wọ́n fi jẹlẹ̀ lónìí yìí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ etí yóò wáyé Alhassan Yusuf wọ́n ní kò ní gbá bọ́ọ̀lù níbẹ̀ Osimhen ara ẹ ti dá pé o ọ dá o ọ ń bẹ̀ ń bẹ̀ àmọ́ ẹ sájà máa wo nǹkan etí ó ṣẹlẹ̀ ń lára àwọn ibi tí ó wáyé níbi ti ìdíje AFCON fún ti ọdún 2024 Equatorial Guinea aago mẹ́ta làwọn àti Guinea Bissau Guinea ní ọjọ́ kojú Guinea ní aago mẹ́ta tó bá di ní aago mẹ́fà ní Ivory Coast pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n jọ gbé pẹrẹgì kàná Egypt àti Ghana aago mẹ́sàn-án alẹ́ ni wọ́n fi tiwọn sí ẹjẹ́ àlọ́sẹ̀ka àpolówó ọjà ní pápápá tá a bá ti padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ajá àbálẹ̀ iná lẹ́ẹ̀ máa gbọ́ mo kí n kú kalẹ̀. ajá àbálẹ̀. alálàrí lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra òkúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí alálàrí lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra ò jẹ́ kí n gbádùn gbẹ̀gìrì kòkòrò sì jẹ́ kí n gbádùn òbí tó gbó kákáká alájà sílífàtú àlàrí tó ti yá àtọ́ nìyẹn àlàrí abiyamọ tòótọ́ kó tó di lálùjẹ́nù nídẹ̀ra ká tó torira sílífàtú àlàrí ta bí ní ìdílé mùsùlùmí ó gbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì tún dágbére fáyé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ gbọ́ kí ló tún kù ẹ bá ń gbọ́ bí ayẹyẹ ètò òsìnkú ó ṣe lọ rèé o ní ọjọ́ kìíní alamisi oṣù kejì ní international conference center second gate ui ìbàdàn alájà chief mrs aminatu aramide ààrẹ àgọ́yálóde gbogbo lẹ́bàdàn ló ń kéde lórúkọ gbogbo ẹbí. ọlọ́run ọlọ́run. wọ̀lú ìbàdàn lákọ̀tún. apọ́sítù dọ́kítọ̀ láyẹ̀mí ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ nọmba one. gbogbo ẹ̀yà ara àtàgbẹ̀gbẹ̀ csc apẹ̀rẹ̀ oníyẹrẹ. ọ̀dọ̀ yìí lọkọ̀ ìyanu sọlẹ̀ sí lọ́tẹ̀ yìí ká. pẹ̀lú gbajúgbajà ìsọjí grace holy gods revival and miracle. ọlọ́jọ́ mẹ́rin gbáko. níbi tí ọgọ́rọ̀ ènìyàn ti máa ní ìrírí ògidì ìyanu agbára ìdáǹdè. ìdúsílẹ̀ ìrànlọ́wọ́ àtòkè wa. àkọ́kọ́ irú ẹ̀rẹ́ ọlọ́dún tuntun twenty twenty four. agbára tó sára ọ̀tọ̀ lápá kò rí ẹ̀. power dimension. tuesday january twenty three láàárọ̀ ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́. ẹrùkù iná ìsọjí òfin máa sọ lálálá. tí ìṣòro agbára àṣálẹ́ rí sì máa wáyé. lọ́jọ́ friday january twenty six. bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá àṣálẹ́ lórí pápá ìṣeré ilé ìwé csc e grammar school. àpèrè oníyèrè oríta àpèrè ìbàdàn. ibi tó lárọ ti máa lọ ikọ̀ rẹ̀. apostle dr layemi ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ number one. ọkọ̀ fẹ́ máa wà látọjú ọjà tọkọtaya ìrùnmú. tí ẹ oyè sinu school mọ́nà tán. láti àrọ́rọ̀ mi bus stop odò ọ̀nà. zero forty five forty five fifty two eighty six. the same jesus ó yọ bí ọjọ́ ó là kalẹ̀ bí òṣùmàrè ìràwọ̀ tó ń bẹgbẹ́ lẹ́rù fẹ́rọ̀tọ̀jì oògùn ẹ̀já tẹ̀jẹ̀ṣẹ̀ amáradán amárabọ̀sípò fẹ́rọ̀tọ̀jì ó dé o. ìran titun ìran titun nìkan mà kàn. látọjọ́ ìwá ni gbogbo wa ti retí ferritogen blood tonic wàyí o pẹ̀lú ferritogen oògùn ẹ̀jẹ̀ alágbára yìí ẹ ayé ti tún bẹ̀rẹ̀ náà nìyẹn ferritojin oògùn ẹ̀jẹ̀ tó ń fúnni lókun àtagbára amárají pépé ìwọ náà wàá darapọ̀ pẹ̀lú àwọn tó rìnrìn nígbò fọjọ́ iwájú wọn ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní oníhóró tá a mọ̀ sí capsule àti olómi tonic ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní gbogbo ojúlówó lẹ́tàjẹ́ oògùn káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà iléeṣẹ́ bond chemical industries limited ló ń ṣe ferritojin oògùn ẹ̀jẹ̀ láti ìran díran. fountains of divine blessings will flow abundantly on the altar of worship at the 14th year edition of While I Live concert. Well Concert 14. Theme The Blessing. Coming up on January 21, 2024. Red Carpet 2:30 p.m. Concert begins at 3:30 p.m. Venue The Eminent Center, opposite Pefti, Sangomokala Expressway, Leventis Road, Ibadan. Well Concert 14. Ministering Ibirun. Ogestavu ní New Garage, Mr. Briggs Mokola, NEPA office the BCJ àti ilé ẹja tó wà ní àdìo. Agbègbè àgọ́ ọlọ́pàá tó wà lọ́jọ́. Agbowó complex Ìyànà Poli Olúyọ̀lé junction in Mọ́b mobil àtiwájú fidelity bank ní challenge ilé epo lista ní bẹ̀rẹ̀ kọ́nà ìlóríta apẹ̀rin orí bíríìjì lẹ́gbẹ̀ẹ́ àsunlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò daiwil àtọ́jà amúlòkọ bẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjọ ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹ́tẹ́ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùnbọ̀ ojú rin five hundred naira péré ni paycenter card kò sí àyànṣe káàṣì nínú omi tuntun bọ́ọ̀sì mọ́ o káàdì là ń lò lọ́ọ́ ra tiẹ̀. ó yá sọ wípé omi ìbàdàn ṣe é ṣe tán fún alẹ́ orin ìyìn ọpẹ́ àtijọ́ alágbára ẹ gbáradì láti gbé jésù lálùgẹ ní gbàgede liberty òkè àdó nílùú ìbàdàn lọ́jọ́ jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kìíní ọdún twenty twenty four bẹ̀rẹ̀ láago mẹ́jọ alẹ́ títí di òwúrọ̀ ẹ darapọ̀ mọ́ wa láṣálẹ̀ mẹ́ni gbàgbé pẹ̀lú àwọn ẹni àmì òróró ọlọ́run àtọlọ́rin àbí mike abdul michael fakoya túnmisọ́lá agbẹ̀bí àti bídẹ̀mí ọláọba oníwàásù ni reverend victor adéyẹmí jẹ́ kájọ gbé jésù ga a ó pàdé níbẹ̀ ayọ̀ ń bọ̀ ó operation seven two seven ó dá mi lójú ayọ̀ rẹ̀ adé rere o ẹ kú ojúlọ́nà ẹ̀ mímí ẹ̀ ti mì ìmọ̀lára rẹ̀ ti ń gbojú ọjọ́ afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ wọlé yẹ́ amìlúmilẹ̀ mi gbogbo àgbáyé títí ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún táwọn ogun ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ bàbí sí deland event center lọ́jà agbára ìmúlójú ọ̀nà Ṣàngó Sẹ́lẹ̀yẹlé tọ́lọ́run tọwọ́ akọni obìnrin tí pé wọ́n mi gbogbo àgbáyé gbé kalẹ̀ màmá wòlíì ọmọ wòlíì pásítọ̀ mrs ẹ̀bọ́nlúwọ̀ olúwaṣèyí bákàrẹ̀ operation seven to seven ó wọlé dé bíbà aago méje alẹ́ sí méje ìdájí ni lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four níbi tí gbogbo ènìyàn ti m mọ bẹ́sọ̀ funfun sára kiniwin láti pàdé arúgbó ọjọ́ tẹ́wọ́ gbari gbẹ̀bùn àtìgbéga tó hẹ̀rẹ̀ tẹ̀ fọ́nù twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kú ti dé torí àmì lùmí gbòòrò gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwa ṣèyí bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi rò ẹ̀kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four láago méje alẹ́ sí bá àbárẹ́ ni bala ọ̀la kìíya kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ ẹ̀yìn pẹ̀lú owó péréte àǹfààní sọdíẹ̀díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákì kò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king's home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn. tó bá rìn lọ́kùnkùn colemo afọ́jú ni. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity pay eye care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà rẹ̀ dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pay eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpèníjà. nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ ìfẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò. àti ìtọ́jú ojú yìí. fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny concert building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì ọ̀hún ìrìnàjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú prọfẹsà Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o ìrìnàjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú prọfẹsà Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flat. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ìbàdàn. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out orí òkè agbanilágbàtàn tí ọlọ́run ti gbọ́ àdúrà gbogbo nípòjìpò ti pé ọdún mẹ́wàá báyìí o bákan náà olùṣọ́ àgùntàn ṣẹ́wọ̀n yẹ̀wù sí ti pé àádọ́ta ọdún. ọkàn mi mọ́ agbanilágbàtọ́ prayer mountain gbàlá ajégúnlẹ̀ ìrágbìjì nípínlẹ̀ ọ̀ṣun láti máa yin ọlọ́run táwọ̀dẹ̀ tó gba àdúrà fún ti ìsàmì ọdún kẹwàá tí bẹ̀bẹ̀ ayọ̀ ti ń ṣẹlẹ̀ lórí òkè pẹ̀lú àkórí ẹ̀ gbogbo agbára all power matthew twenty eight eighteen to twenty bẹ̀rẹ̀ láti monday twenty second january sí friday twenty six january ọdún twenty twenty four yìí ìpele ìrọ̀lẹ́ wà láago mẹ́fà aago mọ́kànlá alẹ́ ní ṣọ́ọ̀rù ó máa tẹ̀lé saturday twenty seventh january ní ìdúpẹ́ àti wẹ̀jẹ̀wẹ̀mú orí òkè àti tọjọ́ ìbí pásítọ̀ ṣeun oníwàásù bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àárọ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ọlọ́run àlàyé lọ́lọ́run àtúnlò apostle j o iyọlá prophet akínbíyì mark pastor isaiah o aládé pastor ma aláwọdé àwọn olórí ẹ̀mí ní evangelist dr bọ́lá rẹ̀ wùmí babalọ́lá dáre pop ìdòwú fad àtàwọn olórí ẹ̀mí bíi pastor seun oyewusi oníwàásù lólùgbàlejò zero eight zero three three two six eight eight four six ọlọ́run tó ní gbogbo agbára yóò pa èmi àti ẹlẹ́rìí ayọ̀ lórúkọ jésù a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ni one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọmba twelve ààrẹ street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe tí pọ́ǹpì concepts developer that cares ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o ẹrù kẹtíkẹtí ó dórí òkè àbílà mountain of fire ó wà lámúlòkọ ìlú ìbàdàn nínú ìrìn àjò aládọ́run ọjọ́ ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfilà wà báyìí báyìí oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀ bẹ́ẹ̀ ni àdúrà ti ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀ bákan náà níṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity yẹ ló ń darapọ̀ mọ́ wa. ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù December January February tó fi wọ March oṣù kẹta ọdún tuntun for unforgettable months of miraculous transformation of life lẹ́lẹ́ yìí o. ẹ zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́ bí gbàyé gbádùn aráàlú ṣe múbúláyà gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ ìlọrẹ́rìbù dínkù ògùn lé láti lè jẹ́ kẹ́ ẹ mọ́ rí pẹ́sẹ́tà kà lọ́wọ́ bùdó tó súnmọ́ yín káàdì wà ní bàbá onílù abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì abẹ́ bíríjì ọlọ́nṣogbo àti ilé epo gẹ́sàbù ní new garage mr briggs mọ́kọ́lá nepa office ní bcj àti ilé ẹja tó wà ní ọbẹ̀ àdìo agbègbè àgọ́ ọlọ́pàá tó wà lọ́jọ́ agbowo complex ìyànà poli olúyọ̀lé junction ní mobile àtiwájú fidelity bank ní challenge ilé epo lista ní bẹ̀rẹ̀ kọ́nà lóríta pẹ̀rin orí bíríìjì lẹ́gbẹ̀ẹ́ asunlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò the will àtọ́jà amúlòkọ bẹ́ẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjọ ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹ́tẹ́ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùbọ̀ ojú rin five hundred naira péré ní pẹ́sẹ́tẹ̀ card kò sí àyànṣe káàsì nínú omi tuntun bọ́ọ̀sì bọ́ọ̀ káàdì là ń lò lọ́ọ́ ra tiẹ̀. ajá balẹ̀. yes bí iṣẹ́ bá ti yá iṣẹ́ yá náà nù ṣé mo sọ fún yín wípé èmi àti báyọ̀ náà láàjọ ka ìròyìn àwa méjèèjì náà rè hmm. ìbọ́dà lòun ti ń bọ̀ hmm. wọ́n á ní ṣe ìdí ìrókò ni àbí sẹ́mẹ̀. bọ́dà aláwa kala road bọ́dà aláwa kala road wọ́n tiẹ̀ ti wá blọọkì lógbómọ̀ṣọ́ irọ́ ní ìwéré ilé ni o àìmọ̀ pé náà hmm. ìwéré ilé lo tó ti máa. ìwéré ilé ni. <laughs> wọ́n ẹ ọmọ pé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí ní ìsìn eh. mò ń páàkì ọkọ̀ sí bọ́dà mọ wà ń fẹsẹ̀ kírọ́ọ̀sì síwájú dóòfù ìwọ̀n àwa ẹsẹ̀ mọ bọ́kadà bọ̀ níbi iṣẹ́. ọ̀sẹ̀lẹ̀ nígbà yìí ànábì abọ́ládé náà ní ọ̀nà ara bẹ́ẹ̀ nígbà òkè eh, ọ̀sẹ̀lẹ̀. ìgbà eh. tí wa lóde a ó fara mọ́ ṣé ń ìgbà tí yín náà lóde ẹ fà. <laughs> ìgbà títí yín dé ń ṣe là wá ń fi rẹ̀ mm, mm, mm, kò sí wàhálà o ẹ̀yìn ńgbà wa tún bọ́dà ti máa ń fẹsẹ̀ cross láàárọ̀ yìí ọmọ pé lórílẹ̀‐èdè nàìjíríà kálukú gbọ́dọ̀ mọ bí ó ṣe máa mental health yẹn bí bẹ́ẹ̀ kọ́ orí ó dàrú gbà mí torí torí lákòókò ìgbà tí èmi nígbà èmi ọmọ pọ ní bá ń náà. ẹ tá a bá ń gbé kọ̀ bọ̀ èmi ò gbé ọkọ̀ dé ẹnu ọ̀nà bọ́dà báyìí ìyàwó mi ò wá ọkọ̀ padà lé àwa lọ gbé ọkọ̀ míì sí òkè bọ́dà. ó ti wá ti bẹ̀ gbé. ní sẹ̀sẹ̀ àgbéyùn tí n bá wà ń bọ̀ nílé ń gbé sókè bọ́dà ń fẹsẹ̀ cross bọ́dà wọ́n ti pàdé mi ó a tún gbé mi lọ ọ̀nù ilé tọkọ ò bá pé méjì nǹkan. bẹ́ẹ̀ ọ máa kọ́ ọmọ cross over kiri náà ni. Hmm. nígbà ọkọ̀ tiẹ̀ náà tó sì pé bíi mẹ́ta mẹ́rin. èmi ọmọ ráàyè máa gbọ́ kọ̀ọ̀kan láti ibì kan kí n tó wá gbé kan. lọ́wọ́ fi tan mọ́kadà mọ́ bó ṣe ń negotiate eléyìí pé ẹjọ́ sáà mú lọ omi fresh fresh fresh. ọmọ fresh straight èmi ọmọ kò fresh straight ó ní kíní kan mo sàmọ̀ tẹ̀sán tí a mọ̀ nìṣó lọ ńgbà tí dé bọ́dà láàárọ̀ yìí gbogbo àwọn ará agbègbè ibẹ̀ ni wọ́n bá ti kó mopo sí pé àtúnlé kírọ́ọ̀sì mọ́ àtúnlé fẹsẹ̀ kírọ́ọ̀sì mọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wọ́n ní ẹ má tún fẹsẹ̀ bẹ́ẹ̀ àwa lè fẹsẹ̀ cross sọ́dá side yìí láti máa lọ new garage. àwọn àwọn sẹ́mẹ́ǹtì kan kéré tí wọ́n pò ẹsẹ̀ yín lè dànù àbí irin tí wọ́n hùn àwọn èèyàn ò ní ní sùúrù kọjá. ẹ ẹ o ṣe bí wọ́n ṣe ní sùúrù kọjá látìgbà wọ́n ti já tó ti di bọ́dà tó bọ́dà nu àmọ́ àárọ̀ ìlójijì. No lanu pé kíbẹ̀ wọn àgbà ká kúrọ́ọ̀sì mọ́. sọ fẹ́ wọ́n sẹ́yìn máa kéde fún ọ pé gíní kan ẹ mọ̀ pé iṣẹ́ ń lọ lọ́wọ́ sáìtì níbẹ̀. wọ́n máa ń kéde láwọn orílẹ̀-èdè tí wọ́n ti lajú tí wọ́n ti ń operate nínú twenty first century. tẹ́ bá ti mọ̀ pé sáìtì níbì kan hmm. ẹ̀pà bẹ̀tì <laughs> ẹ̀pà bẹ̀tì tí ọ̀bà wọ̀ àwọn kan kó kúrò ládùúgbò bì kan wọ́n lọ bò mí ború àwọn olódó ní ìsìn àwọn kan tó ti kó wá náà dọ̀ wa wọ́n bẹ̀ mo nígbà wọn bá parí ọ̀nà ẹ̀ sá <laughs> bó bá ti bá ní làárẹ̀. bójú bá pa ní àmọ́ sẹ̀yọ́ sára hmm. wọ́n wá ní ok fáǹfààní ẹ̀yìn tí ẹ tún fẹ́ cross border ẹ̀ lè nú mọ́tò pé fẹ́ páàkì bíi àwa àtàjọ jẹ́ colleagues hmm. tá a mọ́ páàkì sí border àlàwà kálàhùn wọ́n ní wọ́n lẹ́gbẹ̀ẹ́ ní kọ̀rọ̀ ọ̀nà kan ọ̀nà eruku kan ti wá lọ sí agara nkankan hmm. ibẹ̀ lẹ́sẹ̀sẹ̀ gbà tó ń jáde sí ìgbà yẹn lọ ní garaji o so ẹsẹ̀ ní o ọkọ̀ gbàbẹ̀ ọ̀kadà ò sì gbàbẹ̀ o. all right ẹ ṣeun ọlọ́run yóò bá wa tó mo ṣáwọn pé yóò tó níjọ́ kan. ẹ jẹ́ ká lọ sínú ìròyìn sánsan bí wọ́n ṣe kọ́ ní òwúrọ̀ tòní ìròyìn ètè mi rí tí mo sì mọ̀ pé yọ kára ló kù hmm. òun náà ni eléyìí ní ibi tí ìjọba tí wọ́n ti sọ̀rọ̀ ní ìgbìmọ̀ olùṣàkóso orílẹ̀-èdè nàìjíríà nínú ìpàdé tí wọ́n ṣe lánàá òde ni ni wọ́n ti kìlọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè tẹ́ wà ń dáwó bí ìgbà tí ẹ fẹ́ dáwó àjọ láti lọ rí san owó èyí tí àwọn ọ̀daràn tí wọ́n ń béèrè lẹ́yìn tí wọ́n ti jí èèyàn yín gbé ẹ mọ̀ dánwò mọ́ o ransom lè tẹ́ ẹ ṣe ọ̀ ń ba nǹkan jẹ́ sí ni hmm. kò yanjú ti ń bẹ̀ nílẹ̀ èé mínísítà fún ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà abubakar badaru ló sọ̀rọ̀ náà ní àná ni o nígbà tí àwọn oníròyìn ilé ìjọba tí wọ́n sì gàǹgàn bò wọ́n nígbà tí wọ́n parí ìpàdé e àwọn ìgbìmọ̀ alákòóso èyí tí ààrẹ bọ́lá tinubu tí ó darí rẹ̀ ní àbújá bá dárò ó sọ pé ìkìlọ̀ yìí pọn dandan o nítorí pé mínísítà fún ètò eh, ìbáraẹnisọ̀rọ̀ níjó ní isa pantami léyìí tí ó sọ̀rọ̀ wípé àwọn èèyàn tí wọ́n ń gbé owó láti lọ rèé máa wá lọ́nà kọ́nà ni o nígbàkúgbà tí àwọn tó jíyàn gbé tí wọ́n bá ti sọ̀rọ̀ síta pé àwọn ọmọ Mansour Al-Qadariyah tí wọ́n gbé sí ìgbèkùn lẹ́yìn tí wọ́n ti pa èyí tó jẹ́ ẹ̀gbọ́n wọn àwọn ọmọ márùn ni wọ́n kó ọmọbìnrin wọ́n sì pa Nabéèhà léyìí tí í ṣe ẹ̀gbọ́n wọn nígbà tí àwọn mọ̀lẹ́bí tí wọn ò tètè kó owó wá mínísítà tẹ́lẹ̀ yìí ló sì kéde lórí ayélujára rẹ̀ pé fifty million naira iná ni wọ́n ti kó jọ nínú sixty million tí wọ́n béèrè látọ̀dọ̀ àwọn ajínigbé pé káwọn tó tú àwọn ọmọ yìí sílẹ̀ ọ̀ ẹ wò ó bẹ́ẹ̀ bá kó owó ń wá ọ̀ àwọn yànké àwọn ọmọ ènìyàn december twenty six twenty twenty three iná ni wọ́n jí wọn kó badaru ló sọ̀rọ̀ náà pé ntọ́kan ìjọba gbọ̀ngbọ̀n níìsín lórí ìjínigbé ni ọ̀rọ̀ yìí pé àwa gbọ́dọ̀ máa wòran ọwọ́ àfikún pé owó tá à ń san pẹ̀lú bá a ṣe ń pé ẹ dákun ẹ gbà wọ́n o ẹ ń bá ní tọ́rọ̀ òbòmí ẹ ń bá ní kọ́bọ̀ òbòmí tá à ń da owó jọ ó ń jẹ́ kí nǹkan máa bàjẹ́ sí ni dípò kó jẹ́ kó lójútùú ọ̀la mọ̀ pé ọ̀rọ̀ òfin kan bẹ́ẹ̀lẹ̀ o lè tọ́ tako pé kéèyàn lọ rí mọ́ san owó tí wọ́n bá ti béèrè ransom pé wọ́n ní ẹgbẹ́ owó wa ẹ̀ náà sì tún gbé lọ òfin bẹ tó de o pé ó jẹ́ nǹkan tó wá bá yanú jẹ́ pé àwọn èèyàn wọ́n ó tún wá lọ sórí rédíò wọ́n lórí íńtánẹ́ẹ̀tì wọ́n máa bẹ̀bẹ̀ wọ́n máa tọrọ báárà pé kí wọ́n bá àwọn wọ́ owó ẹ wò ó ẹ fi ń ba nǹkan jẹ ni yóò túbọ̀ jẹ́ kí ọ̀rọ̀ yìí kọ́ mọ jẹ́jú ni ṣebí sixty million naira iná ni wọ́n béèrè ṣùgbọ́n nítorí pé wọ́n gbọ́ pé ẹ ti ń polongo káàkiri wọ́n tún ti ń gbé e sókè <clears throat> bó ṣe é ṣe káwọn ọmọ gba iye yun lọ́wọ́ yín mọ́ ṣe é mọ̀ pé àwọn èèyàn yìí àwọn ọ̀làánú èèyàn kankan wọ́n la mọ̀ pé kínní ìrora ńlá ló jẹ́ fún wa lórílẹ̀‐èdè nàìjíríà àmọ́ a gbọ́dọ̀ ṣe kọ́ńtàdígbọ́n sí ẹni tí wọ́n bá ti béèrè owó ká mọ́ dá wọn lóhùn ó ní tá a bá ti fún wọn lówó ẹ̀ẹ́rì wípé àwọn gangan náà wọ́n ti pé kínní ìkòlérè nù o àwọn ò ní jiyàn kankan gbé mọ́. Hmm. Hmm ẹnìkan béèrè ní olé pé àwọn tí wọ́n bá wá ti wá jí gbé ń kọ̀ hmm. ṣé wọ́n ó tu wọ́n lẹ̀ ni hmm. ok wọ́n ní kínní ìkọ̀rọ̀ gbọ́ bí mínísítà náà ṣe ń sọ wọ́n náà fẹ́ kí gbogbo àwọn èèyàn náà ni pé ẹ wo tọrọ ìjínigbé tó bá ti ṣẹlẹ̀ báyìí ẹ ẹ ẹ jẹ́ àṣẹ ní sóònù ẹ̀kú àmúmọ́ra ni o torí pé wọ́n kú ti jẹ́ nǹkan wọ́n ti jí gbé náà káwá tó lọ rèé máa wá owó tí ò sí nígboro ká máa polongo tọrọ bára lórí rédíò lórí tẹlifíṣàn káàkiri ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ mínísítà sọ pé àìsí ètò ààbò ní ìlú Àbújá tí ṣe olú ilẹ̀ wa báyìí àwọn kàǹbàní tí wọ́n sá kúò ní ìwọ̀ oòrùn àríwá àti ní àárín gbogbo àríwá orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó ooru mú wọn iná ni wọ́n sáré wá sí Àbújá báyìí ó wá sọ̀rọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ó mọ̀ ibi tí ọ̀rọ̀ nílé lọ ti ń lọ báyìí báyìí o ó sì sọ fún gbogbo àwọn lọ́gàlọ́gà lẹ́ka ètò ààbò wípé kí wọ́n ó tètè sán ṣòkòtò wọn kó lé o tó pé ìjínigbé ọgbọ́dọ̀ mọ́wọ́ dúró bẹ́ẹ̀ ṣe mọ̀ àwọn èèyàn tó wà ní Federal Capital Territory ó ní àwọn náà wọ́n ti bẹ̀ sí pariwo àti àwọn àyíká abẹ ẹ̀dọ̀ wọn kò wà lórí òróró mọ́ àti wá ṣèyí sí o àmọ́ kẹ́ẹ̀tún lọ rèé mọ́ tọrọ bárà tẹ́ mọ́ fi owó tí ò sí ẹ̀ lọ kó fún àwọn tó ti jí èèyàn yín gbé ẹ jẹ́ ká stop ẹ̀ ìtìròyìn mọ̀mọ́ bá dé mọ̀nù. Ọlọ́run ó bá wa dá sí ah. olúborí àdúrà yóò sì bá wa yanjú ẹ̀. ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tó dẹ́rù bàlú láti ilẹ̀ ìbàdàn olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ni ń bẹ káàkiri gbogbo ìwé ìròyìn tí ó jáde fún tòórọ̀ òní o gbogbo òwe ló gbé Vanguard àti The Punch tí mò ń kà lọ́wọ́ yìí ọkùnbẹ̀ fọ́fọ́ ni ẹ jẹ́ amẹ́nubà láti ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ yìí lábẹ́ àkòrí Mákindé ti sọ àwọn àtọ̀húnrìnwá awakùsà lọ́nà àìbófinmu àwọn ni wọ́n fa wàhálà nǹkan abúgbàmù tó ṣẹ̀mí lófò ṣàwọn èèyàn léṣe ba dúkìá jẹ́ nílẹ̀ Ìbàdàn ìròyìn ọ̀hún rèé bí wọ́n ti kọ látàrí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó eléyìí tí wọ́n fi ń wakùsà eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní Ìbàdàn ní ọjọ́ ìṣẹ́gun ìjẹta mọ́júmọ́ àná ọ̀kanú àwọn èèyàn tí orí yọ nínú wàhálà yìí Alhaji Muhammed Musa tó ń gbé ní kò jìnnà síbi ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ òun ló ṣàlàyé pé àwọn àjòjì kan tí wọ́n ń gbélé wa tí wọ́n sì wà lágbègbè ọ̀hún tí wọ́n ń ṣiṣẹ́ ìwakùsà lọ́nà àìbófinmu àwọn lẹni abápá lọ́wọ́ ẹ̀ tó yá nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó kàárò gbẹnu tán ṣe ti rántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe rántí pé ṣáájú lọ́gán tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láàjìn ìjẹta mọ́ àná òun náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé lọ́bọ̀ sí gbangba sọ fáyé pé ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó ṣẹlẹ̀ ọ̀hún àwọn tí wọ́n jẹ́ àtọ̀húnrìnwá awakùsà àwọn ni ọ̀dádá èkó ẹ̀dá tó wá dàdákùdá sílẹ̀ sílẹ̀ ní ilé ìbàdàn tí ṣe olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́gán tí ọ̀rọ̀ yìí sì ta sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà létí bọ́lá ahmed tinubu lòun náà ti pàṣẹ pé káwọn òṣìṣẹ́ aláàbò kí wọ́n bẹ́ sí iṣẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wádìí àwọn láabi ẹ̀dá tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n èyí tí ọwọ́ bá sì ti tẹ̀ nínú wọn kí wọ́n fi mú ẹ̀ kí wọ́n fi fa ata òfin wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé di bí oníròyìn Vanguard ṣe ń kó ìròyìn jọ kò sẹ́ni tí ì lè sọ ní pàtó gangan iye àwọn èèyàn tó fara káásá bó tiẹ̀ jẹ́ pé ní ọjọ́ tí gómìnà Ṣèyí Mákindé kọ́kọ́ kéde wọ́n sọ pé èèyàn méjì ni ó ti jẹ́ pé ọlọ́run láti pàṣẹ ìṣẹ̀lẹ̀ yìí àti pé èèyàn mẹ́tàdínlọ́gọ́rin seventy seven náà ni wọ́n ṣèṣe yànnàyànnà àmọ́ àṣàtẹ̀ àbàtẹ̀ àná wọ́n ní ó dàbẹ̀ pé ọ̀rọ̀ ti yàtọ̀ sí bẹ́ẹ̀ ntí ìwé ìròyìn Vanguard tí èmi ń kà yìí ntí ọ̀sọ̀nù o torí pé ọ̀kan náà àwọn òṣìṣẹ́ oníròyìn Vanguard ti ń bẹ níbẹ̀ lánàá ní lójú òun ni wọ́n fa ẹnìkan tí ó fara ṣèṣe gidi ní ọ̀fàyọ ní pàlàpọ̀lọ́ létówó tí wọ́n sì gbé sórí tí wọ́n gbé sórí àga tí wọ́n fi máa ń wọ́ ẹni tí ò lè rìn lọ síbi tí wọ́n ó ti tọ́jú ẹ̀ láti orí àga yìí ni wọ́n ti gbé sínú ọkọ̀ tí wọ́n fi ń gbé aláìsàn tàbí gbòkú ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọjọ́ ìṣẹ́gun ìjẹta aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àṣálẹ́ òun náà ni gbogbo àwọn agbègbè tọ́rọ̀ gbà yí bí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ká ni wọ́n gbọ́ ìbúgbàmùbúkú amétí di eléyìí tí ó jẹ́ kí ọ̀pọ̀ ilé ọgbọ̀n rìrì ẹni tí ń lọ tí ń wakọ̀ lọ lójú òpópónà ọkọ̀ ọgbọ̀n rìrì ni lójú òpópó wọ́n ní àmọ́ nírègbèrè gbé ibi tíṣẹ̀lẹ̀ ti á ṣẹlẹ̀ gan láyìíká àtàyídà abẹ́hùn wọ́n ní ọ̀pọ̀ ilé ló wó ọ̀pọ̀ ilé lọ́dẹ̀gbẹ́ ọ̀pọ̀ ilé lọ́sán lásán ara tó fi jẹ́ pé ẹni ọ̀rọ̀ kan òun náà lọ́mọ̀ àwọn tọ́rọ̀ ṣojú wọn sọ̀rọ̀ dálẹ̀ sínú ìwé ìròyìn lóòrọ̀ òní o fapẹ̀rẹ ẹnìkan tí ń gbé agbègbè ibi tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ òun ló sọ pé àwọn kẹfìn àwọn àtọ̀húnrìnwá yìí pé lọ́gán tí kinní òun laná nínú ilé tí wọ́n rí mọ́ òun náà ni wọ́n sá lọ ṣé ọ̀dàálẹ̀ dáalé ìbàjẹ́ ọ̀dàálẹ̀ dáalé ìbàdà ọ̀dàálẹ̀ sá lọ làwọn ará bíhun àwọn kan sọ pé àwọn ará láti orílẹ̀-èdè Mali òun náà ni àwọn àtọ̀rìnwá ọ̀hún tí wọ́n sì ti wà ń bẹ̀ tí í sànà tí í ṣèjẹta àmọ́ kó tó wá di pé kínní ìbúrẹ́kẹ́ ẹni orí kó yọnú ẹ̀ kan ọ̀gbẹ́ni Adeleke sọ pé òun pàdánù ẹ̀gbọ́n òun o sínú ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀gbọ́n òun ó ti jẹ́ pé ọlọ́run òun gan tóun ń sọ̀rọ̀ yìí orí ló mọ̀ kó òun yọ ah ìròyìn ah ó mà ṣe o ó ní dìgbàdìgbà tí wọ́n gbé olóògbé ọládìípọ̀ tí í ṣe ẹ̀gbọ́n òun ọkùnrin tí wọ́n gbé lọ sí adéọ̀yọ́ general hospital láti wò bóyá wọn ò rẹ́ rí dóòlà lẹ́mìí àmọ́ ọlọ́jọ́ dé ni o kó tó di pé ìtọ́jú tó nítumọ̀ ó bẹ̀rẹ̀ kódà lára àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ara àwọn tí ó ṣẹlẹ̀ sí sàkání wọn ni ọmọ ẹni tó ti fìgbà kan jẹ́ mínísítà ètò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà nílẹ̀ wa olóògbé Bọ́lá Ìgè ọmọ rẹ̀ ọ̀gbẹ́ni Múyìwá Ìgè òun náà ló sọ fún Vanguard pé àgbọ́sọgbánù òun náà ni ìròyìn tó kọ́kọ́ ba òun ní etí gbòǹgbà tí ẹnìkan pe òun pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ o ó ní dìgbàdìgbàdìgbà òun tiẹ̀ fẹ́ lọ gbé ọmọ ọ̀rẹ́ òun tó jẹ́ ọ̀rẹ́ mọ̀lẹ́bí òun kan ní àdúgbò ni ó nígbà tóun ó fi débẹ̀ ó ní bó tiẹ̀ jẹ́ pé orí ó kò yọ àwọn rí ọmọ yìí dóòlà àtàwọn tó kù tí wọ́n jẹ́ ojúlùmọ̀ ó ní àmọ́ ìṣẹ̀lẹ̀ yìí fọwọ́ ba ilégbèé e tàwọn gangan tí ń bẹ̀ ń bẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀ nǹkan òun náà ni ó bàjẹ́ ó ní bó tiẹ̀ jẹ́ pé mi ò lọ sí ń sàkání àwọn àmọ́ ó dunni yeye wípé àwọn ẹ̀mí míì tí ó ṣòfò nínú ìṣẹ̀lẹ̀ yìí bó o ní ká ṣe sọ ìròyìn yẹn pọ̀ omijé ó lérò sí lójú ni ti ń sọ wípé ha ó mà ṣe o hmm. àwọn àtọ̀rìnwá awakùsà lọ́nà ìbófinmu àwọn lọ̀dádẹ́ ikú ẹ̀dá tọ́dàdàkúdà sílẹ̀ dàdàkúdà síni lágbada lórí ìṣẹ̀lẹ̀ tọ́ṣẹlẹ̀ nìbàdàn ẹ lọ gba balance ẹ̀ ìròyìn yẹn wà lójú ìwé karùn-ún Vanguard fún tòrọ ẹ. ọ̀dà gẹ́gẹ́ bí ìròyìn ń bó ṣe jẹ́ ìlú mọ́ káàkiri gbogbo àwọn ìwé tó jáde láàárọ̀ tí ò ní gómìnà Ṣèyí Mákindé àti àwọn ìkànnlú wọ́n ti bẹ̀ sí kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn èèyàn tí a fara ká sá nínú kinní yìí bákan náà ni ààrẹ bọ́lá tìǹbù lọ́nà tó ti sọ̀rọ̀ wípé wọ́n gbọ́dọ̀ ṣe ìwádìí tó nítumọ̀ láti fa ojú àwọn òṣèbí yìí síta ọ̀ àmọ́ mélòó ni kákà nínú àwọn èèyàn tó fara kó kínní ní àná ó sọ nínú ìròyìn Nigerian Tribune láàárọ̀ yìí níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá àwọn èèyàn kan lẹ́nu wò mẹ́ wọ́n ní arákùnrin kan tí wọn ò dárúkọ rẹ̀ ni wọ́n sọ pé òun kàn tiẹ̀ gbọ́ tẹ́nìkan pè ní pé again pé àbó náà tún ti kú ni hmm. ó ní ha ẹlòmíín inú èèyàn òun òun náà mọ̀ tún ti kú hmm. àmọ́ n tá ń gbọ́ ni pé èèyàn mẹ́ta péré ló bá ìṣẹ̀lẹ̀ yìí rìn ó ní arákùnrin ló pariwo pé ọ̀dà ọmọ lágbájá náà ń kọ́ àgbọ́ pé bàbá ti lọ ọmọ rẹ̀ ń kọ́ wọn níbẹ̀ ń lé ó ní làwọn yẹn bá gbà mú pé ẹ dákun ẹ ṣe jẹ́jẹ́ o ẹ̀rọ ti àlàáfíà tara ti yín náà o ẹ̀rọ ti àlàáfíà ara yín o wọ́n níbi wọn ti ń múyàn lẹ́lòmíì náà ti ń jẹ́ ìdòwú fágbèmí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló sọ pé ṣe é rí òun sì ń rò pé àlàkàlà ìní tó ń láyé o ó ní ọmọ yìí bọ́yá ló tiẹ̀ lè sọ̀rọ̀ dáadáa ó nígbà tóun tán gbọ́ tí nǹkan bú gbẹ́m lòun sáré bọ́ sí èta àwọn ti rò pé àdó olóró kan lẹ́nìkan jù ni ó ní tóun ti ń sáré tóun sáré káàkiri ó lóun kan sámọ̀ ìpé ìgbà tóun ọ̀làjú orí ibùsùn ní inú ilé ìwòsàn ní òun bá ara àhún hmm. arábìnrin Fagbemi ló sọ pé ọmọ ń fi ara pa ibi orí gan ló sì fi ṣèṣe báyìí kó tó pé wọ́n ń bọ̀ ń dùn ún ẹlòmíì tó náà tí ó pe ara rẹ̀ ní David ló sọ pé dúkìá tó ń pàdánù níbẹ̀ mélòó ni kó wọn mọ̀ fi ẹnu sọ báyìí ni ó torí gba ò tí kìíní ìdún ní nǹkan bí ọwọ́ aago méje ti kọjá dáadáa ní alẹ́ ó ní kò sì pẹ́ kò jìnnà tí wọ́n mú iná lọ ilé ilé ìṣẹ̀lẹ̀ ó ní lákòókò ìgbà tí wàhálà yìí tó bẹ́ sílẹ̀ hùn ó ní kò sẹ́nì kankan tó tiẹ̀ mọ ti ń ṣe torí pé ọjọ́ yẹn lójú ní téèyàn gbọ́ lánàá ọlẹ́nìkan tó ń tún wà ní tòsí ló sọ pé à transformer ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn ní sábà máa ṣèrékéré tí búgbàmù ńgbà tó bá wù ú wọ́n ní làwọn tiẹ̀ pé transformer tó ti gbé ìṣe rẹ̀ dé ìgbà táwọn òde tà lẹ́rìí pé eruku ti bo gbogbo àdúgbò arábìnrin sọ́nbọ̀ òsílẹ̀ ó sọ fún ìjọba pé kí wọ́n gbé ìwádìí tó lágbára kalẹ̀ láti lè mọ kí ni tó bí wàhálà yìí àti pàápàá àwọn tí ń wakùsà ṣé ní tòótọ́ ni ìjọba ló fún wọn ní ìwé àṣẹ láti máa wakùsà àti pé àwọn nǹkan tí wọ́n lò tí wọ́n fi ń ṣe iṣẹ́ wọn ṣó yẹ kí wọ́n gbé wá sírú àdúgbò bíi tí wọ́n gbé wá mu àbí ńgbà tí wọ́n bá wá síbẹ̀ ṣé kì í sí àwọn èèyàn tí ń rí ni kódà ẹlòmíín tó sọ̀rọ̀ wípé arákùnrin tẹ́pẹ̀ ní ọmọ orílẹ̀-èdè Mali yìí tí wọ́n sọ pé òun ló ní iléeṣẹ́ òun pé tó bá dé bí ìgbà tí olórí ìjọba ológun tó dé ni wípé gàgàgà táwọn ológun tọwọ́ sọ àwọn ni wọ́n tẹ̀lé wa àwọn náà ni wọ́n tó tẹ̀lé kúrò níbẹ̀ ọlọ́jẹ́ nǹkan tí mo jọ lójú pé hmm. ẹnìkan tó jẹ́ ẹni tó nípò iléeṣẹ́ ológun làwọn ti ẹ̀ mọ̀ pé táwọn mọ̀ pé àṣẹ ìyìn ọmọ ọmọ dẹ ìwúlẹ̀ sí àwọn lọ́jọ́ kan táwọn ò tọ́wá hmm. jẹ́ ọjọ́ alẹ́ ìjẹta hmm. ní ilẹ̀ Ìbàdàn ìròyìn ń pọ̀ káàkiri gbogbo òwe tá a bá ní láàkà lónìí ẹ wò ó bọ́yá lámẹ́nubà ìròyìn míì. ọ̀kan náà àwọn oníròyìn iléeṣẹ́ tiwantiwa àti Fresh FM tó wà ní ibẹ̀ ńlá náà ó ní ara ohun tí òun fi etí gbọ́ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ ará agbègbè ibẹ̀ àwọn ará community ni pé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ onílé ń bẹ̀ sọ pé àwọn kábàámọ̀ wípé àwọn ti overmind the business àwọn jù english ń pé ìlànà gàbádà yá kọ̀ọ̀kan mi kálukú kó wọ́n ṣe tiẹ̀ ní kóńkó jàbele ìwà ìhà kálukú ó ṣe tiẹ̀ ní kóńkó jàbele táwọn kọ sí ntí àwọn ń rí látọdún yìí wọ́n láwọn àwọn àwọn regret ẹ̀. Hmm. when you mind your business too eh, much. Eh, wọ́n wọ́n wọ́n ò ní wọ́n ní. njó ni a wàá bẹ̀rẹ̀ àṣà ojúlala kan fi sọrí torí pé ààbò ara ẹni làbò lò kó bá sọ pé kọ̀kànmí kọ̀kànmí kọ̀kànmí ńlọdẹlẹ ṣé bó kan ẹni tó fi kàn yín báyìí ọlọ́run ẹbọ ìdòmàrè mọ̀ dá wa lẹ́bi lòwe yorùbá pé bára alé ẹni bá ń jẹ kòkòrò tí ọ̀dà tó sì tètè gbáyà kò sí tó lè ṣe bí rúurú rẹ̀ bá dé lóru hmm. ọmọ nàìjíríà if you see something say something ọlọ́run kò tún ní jẹ́ àrírú ìṣẹ̀lẹ̀ aburú yìí o. ẹyin látàrí bẹ́ẹ̀ ọ̀mọ̀wé yínká joel ayéfẹ́lẹ́ ó ti da ẹnu pọ̀ mọ́ àwọn ọ̀tọ̀kùlúùlú ní orílẹ̀-èdè nàìjíríà láti kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí pàápàá jùlọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ gómìnà ṣèyí mákindé ẹni tí ṣe alága àti olùdásílẹ̀ fún ìkànnì fresh fm orílẹ̀-èdè nàìjíríà iléeṣẹ́ blast fm àti tiwantiwa radio ọ̀mọ̀wé yínká jọ̀ẹ́lá ifẹ̀lẹ́ ló ti kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tó pàdánù èèyàn wọn àtàwọn tó pàdánù dúkìá tó fi máwọn èèyàn táwọn èèyàn wọn fara ṣèṣe nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Bódìjà pé Ọlọ́run ò ní jẹ́ àárí irú ẹ̀ mọ́ o ọ̀mọ̀wé Ayéfẹ́lẹ́ nínú iṣẹ́ ìbánikẹ́dùn eléyìí tí wọ́n fi síta ló kọ rẹ̀ láti pàṣẹ ẹni tí í ṣe ẹni tí í ṣe agbẹnusọ lórí ọ̀rọ̀ eléyìí tó iléeṣẹ́ Yínká Ayéfẹ́lẹ́ káfàtà Samson Akíndélé tí wọ́n sì fi síta lánàá ti ṣe ọjọ́rú Wednesday òun náà ni ọmọ Yínká ti ṣàlàyé bó ṣe ṣe pàtàkì tó kí gbogbo aráàlú kí wọ́n sọra wọn di ojúlalá kan fi sọ́rí kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kámọ̀tún rírú ẹ̀ ní ọjọ́ iwájú bákan náà ni ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́ ni ó kan sára fáwọn òṣìṣẹ́ aláàbò àwọn òṣìṣẹ́ adóòlà ẹni kò ń bi ìṣẹ̀lẹ̀ àjálù pé wọ́n ṣe é fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe ní ibi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ tí wọ́n sì ṣe ládùúà fún gbogbo mọ̀lẹ́bí tí ń ṣọ̀fọ̀ lórí èèyàn wọn àtàwọn táwọn èèyàn wọn faraṣèṣe díẹ̀ ní o àbí faraṣèṣe gidi wípé kí Elédùmarè kí ó dákun kí ó nu omijé wọn kúrò lójú ọjọ́ wọ́n wá rọ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ aláàbò pé iṣẹ́ ti dé lásìkò àáyá bẹ́lẹ̀ òbíari ni láti rí i dájú pé wọ́n lọ rèé wá àwọn láabi ẹ̀dá tí wọ́n ṣe iṣẹ́kíṣẹ́ tí ó mú ẹ̀mí lọ tó sì bà dúkìá jẹ́ yìí kí ilẹ̀ Ìbàdàn kó mọ̀ tún fojú widán ìṣẹ̀lẹ̀ làlórí bí irú eléyìí mọ́ ayífẹ́lẹ́ wa jẹ́jẹ́ fún àwùjọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ ìbàdàn àti ìjọba lábẹ́ gómìnà ṣèyí mákindé pé iléeṣẹ́ fresh fm nigeria blast fm àti tiwantiwa rédíò kò ní tẹ̀tì nídìí ojúṣe rẹ̀ títí ń ṣe é bọ̀ láti máa jábọ̀ gbogbo bí nǹkan bá ṣe ń lọ gbogbo ìtanilólobó tó bá yẹ sí gbogbo ṣé ti ẹ gbogbo aráàlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti ní ilẹ̀ ìbàdàn lápapọ̀ ìròyìn yẹn náà ní sọ pé lágbára lọ́wọ́ elédùà àníríbi mọ́ nílẹ̀ yìí àníri lókèrè ọlọ́run yóò bá wa rọ́ọ̀bì lùgbẹ́. Hmm. ẹ jẹ́ à lọ sí àbújá olú ìlú ilẹ̀ wa wàyí o níbẹ̀ ni ẹni tí í ṣe alákòóso àbújá títí ṣe mínísítà abẹ́hún iye sọm wíkẹ́ ló ti ń tuná lẹ́nu bíi Ṣàngó Olúkòso pé àsìkò yìí yóò gbóná girigiri àbújá yóò mọ gbóná láìláìláìláì mọ àwọn karambani bandibandi ọ̀táàlú tí wọ́n ń pera wọn ní bandits tó fi jẹ́ pé èmi ọ̀sà kàbàkàbà ńgbà wọn bá dáná ya lábẹ́ ojú ìwé ìkẹsàn-án Vanguard fún tòró òní ni wọ́n kọ yẹn sí mínísítà fún olú ìlú ilẹ̀ wa torí pé báwọn alákòóso àtolórí wa bá ti fẹ́ sọ̀rọ̀ Abọ́ládé hmm. wọ́n máa kọ orúkọ wọn tán tán yanyan lẹ́yìn ìgbà pípẹ́ wọ́n kọ orúkọ Wike tán sínú ìwé ìròyìn o wọ́n ní mínísítà olú ìlú ilẹ̀ wa olóyè Ezenwo Nyesom Wike òun ni ó bínú sọ̀rọ̀ pàápàá jùlọ ó fi gbólóhùn tó gbóná yakinlala ó fi ṣọwọ́ sí àwọn bàǹdìbàǹdì ọ̀tá àlú àdìmọ́jẹnigbẹ́rù tí wọ́n ń da Àbújá rú àti agbègbè tọ́rọ̀ mọ́ Àbújá pàápàá àwọn ajínigbé pamọ́ béèrè fowó tí wọn ò jẹ́ kára Àbújá orí imú mímọ́ ní igunbẹ̀hún ìyẹn sọm ẹzẹ̀mwọ̀ Wike òun náà ló fọhùn sí ìgboro pé ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá tí ṣe wí ara gbá lọ̀rọ̀ dà fáwọn karambani àwọn ọ̀daràn pọ́nbélé tí ń dàbújá rú wọ́n ní eléyìí ló fi ń ṣọwọ́ bíi gbólóhùn àrokò sọ́dọ̀ àwọn yìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé pamọ́ ẹnu lọ́lọ́ eléyìí tí ẹnu lọ́lọ́ yìí eléyìí tí ó ti fẹ́ẹ́ di ọmọ nàìjíríà ní etí ńṣe ló bá wọn ṣe ìpàdé alágbègbèjagbègbè kan ní buhari níbi tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé pamọ́ tó ti á di lemọ́lemọ́ lójoojúmọ́ ní àbújá báyìí ńgbà tí ọmọ bá wọn tọ́rọ̀ kàn bí àwọn ọba aláyé àwọn ìjòyè ìlú àwọn olórí agbègbè àtàwọn òṣìṣẹ́ aláàbò sọ̀rọ̀ ìyẹn sọ wíkẹ́ ní ẹ wò ó ẹ̀yìn káwọn ará bíi kí wọ́n mọ̀ rò wípé a ti gọra wa àbí bá a ṣe máa wò wọ́n níran tí wọ́n máa dàlúrú tí wọ́n máa pàlú lẹ́kún rèé rárá kọjọ́ látàsìkò bí èèyàn bí èèyàn ti fín ewu jáde nínú ha rẹ̀ òun náà ni a bẹ̀rẹ̀ sí ní fín àwọn ará bí jáde kúrò ní Àbújá wọ́n ó sa eré kàbàkàbà torí pé wọn ò ní dúró wò gbogbo ìwàkuwà eléyìí tí wọ́n hù láti máa jẹ́ kí Àbújá ó gbóná janjan tàbí láti sọ olú ìlú ilẹ̀ wa Àbújá ní ẹnu ó tó gẹ orin ọmọ lẹ́fì ní ọ̀dà báyìí torí wípé wọ́n ó sáré kàbàkàbà wọ́n ó ṣìyàn ní Àbújá wọ́n ó lọ rí gba ọbẹ̀ níbòmíì ni ìròyìn yẹn pé ha tọ̀ Ọlọ́run yọ gbà bẹ́ẹ̀ o ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard fún tòní Wike ó ń gbiná lẹ́nu jáde sétí àwọn karambà ní bandibandi ọ̀táàlú ó ní Àbújá ò ní í gbà wọ́n wọn ó sì sáré kàbàkàbà ìròyìn yẹn ń pé ọmọ tí ò jẹ́ kí yẹ ó sùn òun náà ò ní lójú oorun ẹ lọ gba balance ìròyìn yẹn nu Vanguard. alright ìròyìn eléyìí ló ń sọ pé òòsà bó lè gbè mí kò ṣe mí bó ti bá mi àwọn sẹ́nitọ̀ sẹ́nitọ̀ ti aráàlú tí wọ́n ń fúnná mọ́ wípé ntíjọba ní kẹ́ ẹ pín fún wa ẹ bá a gbé o àwọn náà ti ń fúnná mọ́ iléeṣẹ́ ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè Nàìjíríà tí ìjọba sọ pé yóò kó ìrẹsì lé wọn lọ́wọ́ àwọn sẹ́nitọ̀ tá a dìbò yàn lórílẹ̀‐èdè nàìjíríà àwọn náà wọ́n ti bẹ̀rẹ̀ sí fúngun mọ́ iléeṣẹ́ tá a mọ̀ sí Federal Ministry of Agriculture and Food Security wípé ọ̀rọ̀ àdéhùn ti ń bẹ láàrin wọn àti ààrẹ Bọ́lá Tinubu tó fi sọ pé wọ́n kó àwọn nǹkan tọ́jọmọ́ nǹkan tẹnu ń jẹ bí ìrẹsì bí àgbàdo bí ẹ̀wà tí owó rẹ̀ ó tó mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún méjì fún àwọn sẹ́nitọ̀ sẹ́nitọ̀ pé kí wọ́n bá wọn kó o gẹ́bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ́ ní àná wọ́n ní a sọ wípé àwọn sẹ́nitọ̀ yìí ó náà ní ooru ti mú o ní ibi tí wọ́n ti dìbò fún ọ pé agbára káká lẹ́lòmíì fi lè yọjú síbi tí wọ́n ti dìbò fún torí pé ìgbàgbọ́ àwọn èèyàn ní agbègbè ibi tí wọ́n ti dìbò fáwọn sẹ́nitọ̀ yìí ni pé wọ́n ti tẹ́wọ́ gba èyí tí ààrẹ Tinubu lòun ó gbé fún wọn àmọ́ wọn kò pamọ́ ni lábẹ́ ọ̀rọ̀ tí ń bẹ láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èyí àṣẹ tí ààrẹ bọ́lá tinubu tó pa wọ́n ní ọ̀kọ̀ọ̀kan àwọn sẹ́nitọ̀ sẹ́nitọ̀ yìí iná ni wọ́n kó àwọn nǹkan tẹnu jẹ yìí tí owó rẹ̀ ó tó two hundred million naira fẹ́ni kọ̀ọ̀kan wọn kí wọ́n lọ rèé pín ní ibùdó bíi tí wọ́n ti dìbò fún wọn nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wọn ni wọ́n sọ pé ìyìn tí wọ́n kó fáwọn yóò tó one hundred million naira èyí táwọn náà wọ́n lọ rèé pín fún àwọn èèyàn tó dìbò fún wọn ṣùgbọ́n nínú ìwádìí ọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ń ìwé ìròyìn Nigerian Tribune sọ pé pẹ̀lú ìwádìí táwọn ṣe lẹ́yìn bíi oṣù mẹ́ta léyìí tí wọ́n ti dábàá ìgbésẹ̀ yìí kára ó lè bà dé aráàlú wọ́n ní ò tí ì sí sẹ́nitọ̀ kankan tọ́tẹ́ ọgbà nǹkan ní iléeṣẹ́ tí a mọ̀ sí Ministry of Agriculture táwọn náà fi lọ rèé pin fáwọn tí wọ́n ní kí wọ́n pin fún nínú iléeṣẹ́ tá a mọ̀ sí Ministry of Agriculture iléeṣẹ́ tó ń rí sí ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè Nàìjíríà iná là gbọ́ pé wọ́n ti jọ tọwọ́ àdéhùn tọwọ́ bọ̀wé àdéhùn láàrin ìjọba Bọ́lá Tinubu pẹ̀lú àwọn asòfin yìí pẹ̀lú èròǹgbà pé wọ́n pín fún àwọn èèyàn ni ní àkókò tá a ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe gbé jáde ní ọjọ́ kẹjọ oṣù kínní ọdún tá a wà yìí èèyàn January 8, wọ́n sọ wípé ní tòótọ́ o àwọn kọ̀ǹgílẹ̀ wọ́n gba ìwé o tí wọ́n fún ọ ní ìwé àmọ́ wọn ò wá tí ìjọ buwọ́lùwé àdéhùn kankan pẹ̀lú iléeṣẹ́ tí ó pín nǹkan fún ọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn sẹ́nẹ́tọ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn wípé ṣe o àwọn ọ̀sán ìwé àdéhùn kankan ń tàwọn o yàtọ̀ pé àwọn tiẹ̀ fi etí gbọ́ pé wọ́n ti fáwọn kọ̀ǹtrátọ̀ wọ́n fún ọ ní lẹ́tà ọ̀kan nínú àwọn tó jẹ́ sẹ́nẹ́tọ̀ yìí sẹ́nẹ́tọ̀ Sunday Karimi ló sọ pé agbọ́pá àwọn kọ̀ǹgílá wọ́n gba ìwé pé wọ́n lọ rè kó àwọn ìrẹsì yìí ṣùgbọ́n kọ̀ sí ìtìyàn ti gbà kọ́bọ̀ láti iléeṣẹ́ tí wọ́n sọ pé yóò kó oúnjẹ ìsílẹ̀ fún wọn ṣé béèyàn ọ̀bá gbẹ̀wò oúnjẹ ọ̀hún á dà nígbà tí ọmọ hù ní inú ilẹ̀ wọ́n sọ ọ́ wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn náà ni wọ́n ti bẹ̀ sí pariwo tí wọ́n sì ń hólé àwọn tí wọ́n dìbò yàn láti lọ́ọ́ rí sojú wọn wípé àà èé ti jẹ́ o wọ́n sọ pé kẹ́ ẹ kó nǹkan fún wa ẹ sì pa á kánná mọ́ èé ti jẹ́ àmọ́ nínú ìwádìí èyí tí wọ́n kọ sínú ìwé ìròyìn yìí ó ti fi hàn pé nǹkan kan ò tí ì dọ́wọ́ àwọn sẹ́nẹ́tọ̀ tàbí àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Hmm. lórí bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà ṣóyínká tún ti sọ̀rọ̀ o kí ni bàbá wí ìròyìn yẹn ti run funfun lórí náà ni pé ó yẹ kí àjọ EFCC àti ICPC kí wọ́n lọ rèé ṣìdí àwọn olóṣèlú APC CCC ó rí i pé ọ̀pọ̀ ọ̀nù ẹ̀ bí ìgbà èèyàn ń ka hmm. rhymes ni. bàbá sọ̀rọ̀ tewu orí tewu orí. bẹ́ẹ̀ ni tewu orí tewu orí pé ó yẹ kí wọ́n lọ rèé sídìí àwọn olóṣèlú APC kan tí ọṣẹ ìwà àbàjẹ́ ti yí hmm. láti ìgbà yìí wá àmọ́ bàbá ní bọ́ bá ta ó kò bí ẹ̀yìn ọ̀rọ̀ bá pín tán tákù kọ ọ̀rọ̀ ṣe káàtó àti kọ pé ó so ní ke ìgbó ó so ní ke ìgbó àwọn ó sọ ọ̀rọ̀ ìgboro mi tètè. ọ̀rọ̀ so lẹ́nu kò gbó. <laughs> ẹ jẹ́ kí ṣé kí n káàbí káre ojú ọjà. ká èmi náà fi kan lórí bí. ok ọ̀jọ̀gbọ́n ìlú tó tún jẹ́ ọ̀jọ̀gbọ́n ìwé tí ayé dámọ̀ níbi gbogbo káàkiri àgbáńlá ayé tó jọmọ ilé wa ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká so òun náà ni ó ti sọ̀rọ̀ sókè lánàá ó ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó yẹ kí àjọ EFCC àti ICPC ti lọ rèé bu àwọn olóṣèlú kan so tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ APC kí wọ́n máa pọ́ wọn lọ́fun sọ tẹnu wọn lórí ẹ̀sùn wa jẹgúdújẹrá lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tí wọ́n ti fi kọ́ wọn ní gògóńgò láti gbà yìí àmọ́ tí wọ́n ti sọ ìbàjẹ́dẹwà tí wọ́n fi ń ṣọ̀ṣọ́ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó sọ̀rọ̀ yìí láòkò tí wọ́n pè sórí ètò orí tẹlifíṣàn aládàáni kan ní orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni ọyàn lórí tó sì yàn dì í nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn olóṣèlú inú APC kan tí wọ́n ń fagbádá ṣakọ́ kiri ìgboro kò yẹ kí wọ́n lè rìn láàrin ìlú mọ́ torí pé ó yẹ kí àjọ EFCC àti ICPC kí wọ́n ti palẹ̀ wọn mọ́ kí wọ́n sì máa fi ọ̀rọ̀ kí wọ́n máa fi pò wọ́n ní ọ̀fun pọ̀ láti jẹ́wọ́ àwọn ìwà jẹgúdújẹrá kan tí wọ́n hù àtẹ̀sùn àjẹrákábá kan eléyìí tí wọ́n ti fi kọ́ wọn ní gògóńgò láti ìgbà yìí wá yàtọ̀ sí ọ̀rọ̀ eléyìí o bákan náà ni Wọlé Ṣóyínká wòye wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láòkò tá à ń polongo òbò ààrẹ tó gbé Tinubu wọlé àwọn ìṣẹ̀lẹ̀ tọ́gbẹnu tán ni ó ní fàpẹẹrẹ ẹ wo bí ẹni tí í ṣe olùdíje fún igbákejì ààrẹ nínú ẹgbẹ́ Labour Dati Baba Ahmed ẹni ó kù gẹ́rẹ́ kí wọ́n búra fún Bọ́lá Tinubu àwọn ọ̀rọ̀ kan tí dátì Baba Ahmed sọ ká tó ṣe inauguration Bọ́lá Tinubu nǹkan tìjú lọ̀rọ̀ tí ń bọ́ síta ní ìgboro ẹnu dátì Baba Ahmed tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Labour àti eh, olùdíje fún ipò igbákejì ààrẹ ó ní ẹ̀wọ̀ máa wò wípé kí gan ló fà á táwọn olóṣèlú tí wọ́n máa ń hùwà bá àjòyè kájólé àti ìwà kàkà kéko mọ̀ jẹ ṣèṣe ká fi ṣàwàdànù ó ní gbogbo kínní ayé ò ṣe bẹ́ẹ̀ mọ́ láwọn orílẹ̀-èdè tí wọ́n ti mọ tí wọ́n ń ṣe tí wọ́n sì lajú tí wọ́n ń tẹ̀lé bí ìlú ṣe ń lọ lágbàáyé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká òun náà ló wá padà síbi ọ̀rọ̀ oní EFCC àti ICPC déhùn ó ní nípa ti ICPC àti EFCC sí òun sọ ọ́ lọ ó ní ẹ àwọn olóṣèlú inú APC kan lásìkò tí a wà kò yẹ ká gbúrò wọn ń gbòòrò kí wọn máa fagbádá yan yan fanda ìgboro mọ́ ó yẹ kí àjọ ICPC àti EFCC ti ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé àti tí ń dènà àwọ̀ àbàjẹ́ àtàwọn ìwà àbàjẹ́ míì pálapàla tí ọtún farapẹ́ wà àbàjẹ́ gan-an ní tààrà ó yẹ kí wọ́n ti gbé àwọn èèyàn wọ̀nyí kí wọ́n máa bi wọ́n léèrè nípa oríṣiríṣi àwọn ìwà àjẹbánu tí ẹnu rẹ̀ ti ń kùn wọ́n láti wá àwọn ọ̀rọ̀ tí Ṣóyínká sọ ọ̀pọ̀ mọ́ra wọn o nígbà wọn wá bí nípa Tinubu pé ààbò ló mọ Tinubu sọ ní à Tinubu akọkọlúkọkọ akọni ẹ̀dá mọ̀ ni ó ní à gbogbo ìgbìtẹnumọ́gi ogun nípa pé kájà fún tí èèyàn bá fẹ́ òun náà ni ó ní láyé nàdẹ́kò nígbà tí Abacha ń bá nàdẹ́kò fínra ó ní Tinubu òun náà ni kànrànjàngbọ̀n oníjà tó sọra rẹ̀ di kanran jágbọ́n sọ́run Abacha ńgbà náà ó ní akọni ni o akọni ni bó bá di wípé kéèyàn kó lé àfojúsùn rẹ̀ bá nípa nǹkan ìròyìn yẹn pọ̀ mọ́yà kádìẹ̀ àmọ́ ẹgbẹ́ labour wọ́n dá bàbá lóhùn ẹgbẹ́ labour wọ́n sọ fún Wọlé Ṣóyínká pé Wọlé Ṣóyínká nípa ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí wípé àwọn ọ̀rọ̀ nǹkan ìtìjú àwọn ọ̀rọ̀ tí ó mú ìtìjú lọ́wọ́ ni ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu bàbá Ahmed nígbà tí wọ́n fẹ́ búra fún Tinubu kódà a lè sọ pé kẹ́ ẹ mọ̀ sọ àgbà nìyín àmọ́ ẹ tóbi lọ́wọ́ wa àwa nítorí pé ẹ tóbi lọ́wọ́ wa ká mọ́ béèrè fẹ́tọ̀ wa ṣé kọ́ mọ́ já wa jẹ ká pé ń yún wa ni hmm. ẹgbẹ́ labour lọ sọ bẹ́ẹ̀ mọ́yà kà díẹ̀ torí yín ni o. Hmm. ok pé nígbà wọn bá gé oúnjẹ ẹ sọ̀rọ̀. <laughs> pé kò lè máa gbóná máwọn káwọn pé ń tutù máwọn la. Hmm, wọ́n nítorí bá sì ń ta ni àmọ́ ké ọ̀dà lórí àìsí ètò ààbò èyí tó fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹnìkan ti wòye tó ti sọ̀rọ̀ wípé ìbájẹ́ pé wọ́n ti fi àwọn èèyàn jófin ni kò ní mọ̀ gùn wọ́n gàràgàrà báyìí ní àwùjọ orílẹ̀‐èdè nàìjíríà ẹni tí í ṣe aṣáájú nu ẹgbẹ́ afẹ́nifẹ́re bàbá ayọ̀ adébánjọ ó ti sọ wípé àìsí ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ọwọ́ wa gangan ìlú tiwa àtàwọn tí ń tukọ̀ ìṣàkóso wọn ní ìbájẹ́ pé wọ́n ti mú èèyàn kan àbí mélòó kan tí wọ́n ti fi wọ́n jófin wọ́n ní àyè òní máa kó wọ́n láti lè máa tẹ̀síwájú bàbá Ayọ̀ Adébánjọ ló sọ̀rọ̀ náà jáde nígbà tí ó lọ́ọ́ rí ṣe àbẹ̀wò sáwọn mọ̀lẹ́bí olóògbé Solomon La nílé wọn ó sọ fún ààrẹ Bọ́lá Tinubu pé àkókò ti tó ó ní kákànyé wa máa fẹnu halẹ̀ ká máa pakuru ẹnu mọ́ àwọn tó wà lẹ́ka ètò ààbò ó lé lẹ́yìn ó ti sú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kálá àti pàṣẹ fún ọ àti fún ọ ní marching order ó ní òun o bóun náà ṣe dàgbà tó yìí ó ló ti tó gẹ òun láti sọ fún ìjọba tí ń bẹ níta wípé ó yẹ káyé máa fi ẹnu yaran sọ́bẹ̀ pé à ń gbógun ti àwọn tí ò jẹ́ káfẹ̀dọ̀ lérí òróòro lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ìgbésẹ̀ ìnìtọ́kàn báyìí ọlákòókò tí a wà báyìí ó ló yẹ ká ti mú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń bẹ ní apá ibi nàìjíríà ò ti gbádùn tá a fi ojú lé oorun pé nígbà tí ẹnìkan sọ̀rọ̀ ńjó ní tó ń fẹnu yàrá sọ bẹ́ẹ̀ lórí àyè ìṣàkóso èyí tí ó kù ní orílẹ̀-èdè nàìjíríà ó ní sọ pé àwọn ní orúkọ àwọn èèyàn tí wọ́n jẹ́ ìgẹ́mùsẹ̀ àwọn tí wọ́n ń bẹ ní apá ibi tí ò jẹ́ kí nàìjíríà kí a fi ẹ̀dọ̀ lérí òróòrò ó lóun sọ fún ọgbà náà òun gbà mọ́ lẹ́nu pé ẹ dárúkọ wọn fún wa ààrẹ tinubu ẹ wò ẹ̀yin náà ẹ mọ̀ sọ ìtàn kankan fún wa hmm. níbi tá a wà yìí ká máa fẹ́nu pakuru máwọn hmm. tí wà lẹ́ka ètò ààbò ẹ wo eyín ò tí ì tó rárá rárá àwọn èèyàn tẹ́ ẹ mọ̀ pé wọ́n ń bẹ nídìí wàhálà yìí ẹ dárúkọ wọn síta hmm. ẹ kéde wọn síta káráyé ọmọ wọn ó ní màlàmí lọ́sọ̀rọ̀ ńgbà náà tó ní yóò tó bí àwọn ọgọ́rùn-ún méjì two hundred people tí wọ́n ń finá mọ́ ẹ̀ka ètò ààbò yìí tó yẹ pé àwọn ni ò jẹ́ Nàìjíríà gbádùn rárá ẹ̀ sì mọ́ nìkankan ẹ̀ fẹ́ nìkankan jófin ẹ̀ wá ní pé àyẹ̀ ò ní máa kò wọ́n àyẹ̀ ó kò wọ́n jù bẹ́ẹ̀ náà lọ ó ní ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ ṣe kárí mi fún wa lórílẹ̀‐èdè nàìjíríà kó mọ́ fẹnu jagun kó dìde kó bá nílé àwọn èèyàn burúkú ìlú gbẹ́ni ààrẹ bọ́lá tinubu lọ́ọ́ kó tètè dìde kó wá nǹkan tí ó bá ṣe àwọn ìròyìn tó bá bá ńlẹ̀ àti àwọn àkọsílẹ̀ tí ń bẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó wọn tó gorí àga ìṣàkóso kò sì ṣẹlẹ̀ lórí àìlákẹ́ńká lójó hmm. àti pé ẹni tí ó ń bẹ lórí àga báyìí àwọn ọmọ o pé tó bá sọ̀rọ̀ pé òun ó ṣe nǹkan yóò kúkú ṣe ni àmọ́ àkọ́mọ́ darapọ̀ máwọn èèyàn tó yẹ pé ẹnu lásán lákàn rí wọn ẹnu kò sì lè ṣe iṣẹ́ yìí bí ó jẹ́ pé ká tètè dìde lójú ọjọ́ ká gbógun ti àwọn tí ń gbógun ti wá. Hmm. àwọn ìròyìn pọ̀ nínú àwọn ìwé ìròyìn tó jáde fún tòórọ́ òní tí ń bẹ lórí tábìlì ajá àbálẹ̀ òjé ṣẹ̀rí á lọ sójú ọjà bá a bá tún padà dé abọ́ládé àwọn ìròyìn ṣẹ́kù bí o lára ìtẹ́ fetí bà bá dé ẹ gbọ́ lálàyé ẹ fetí bà báyìí wọ́n ní ilé-ẹjọ́ ó ti gba idà agbára àti máa ta iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn lójì lọ́wọ́ àjọ NBC ìròyìn yẹn òun náà ní pé àá lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard bí a bá padà déhùn ó ṣeé ṣe kó jẹ́ pábọ́ládé ni yóò kà á. èmi ọkọ̀ kọ́ ka ẹ̀ka kó o tó ka ìlọ ìwọ lọ́ọ́ yìí. eléyìí tèmi ò sọ yìí eh, eh, ẹnu àgbàlẹ̀ ti ti gbó ọkà ọkà eh, ẹnu àgbàlẹ̀ ti ti gbé. àìmọ̀ gbọ́ ajá lákọ̀ọ́kọ́ náà ajá ìgbó kẹ́yìn ọ̀yọ́ àdá ìsì ìdásù ọ̀daràn àjọ gbọ́dọ̀ jìmúlógìnì lẹ́sẹ̀ bọ́ ọba àkà kò sí ti ọ̀sẹ̀lẹ̀ èso kése pé mo ayé rẹ̀ lè mọ́ yọjú. ìrọ̀ lágbára láti kà á. àjà balẹ̀ ìkókó àmọ́ kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ wẹ́rẹ́ lọ bá mi ṣe ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì má gbàgbé wẹ́rẹ́ herbal mixture wọ́n wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero nine one five four three nine nine nine nine three zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. Ah, ìjẹ́ ẹ ti gbọ́ o wípé ìjọba ìbílẹ̀ Akínyẹlé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Connect Global Resources and Services Limited ní káfí tó gbogbo ẹ̀yin olùgbé ìlú Ìbàdàn létí wípé àǹfààní láti ra ṣọ́ọ̀bù fún àwọn olókoòwò kéékèèké tàbí olókoòwò ńlá bíi ilé ìtajà oògùn ìgbàlódé ti ṣí sílẹ̀ ní Moniya Shopping Complex báyìí àǹfààní tó wà ní ilé ìtajà yìí ni wípé ó wà ní ojú ọ̀nà àbálọ sí ilé iṣẹ́ ọkọ̀ ojú irin ti ìlú Ìbàdàn ó wà ní ojú títì kátàkárà ní agbègbè Moniya sì dára lọ́pọ̀lọpọ̀ àǹfààní ńlá ló ṣí sílẹ̀ yìí yìí kékulé ó gbọ́ kó sọ fún toko kónílé gbọ́ kó sọ fàlejò láti jẹ ìgbádùn àǹfààní yìí tara ṣàṣà láti forúkọ sílẹ̀ àti láti gba fọ́ọ̀mù rẹ ní iléeṣẹ́ connect global resources and services limited ẹ sì lè pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero three two five two five seven three three tàbí zero nine zero three one five nine eight eight two nine oríire ńlá yóò gbọ́dọ̀ fò ọ́ ru o yára láti ra ṣọ́ọ̀bù rẹ lónìí. Jakarta 2024. Ìpàdé. lẹ́yìn tó máa ń kún fún testimony nínú ìjọ CAC gbaremu center not by my power iṣẹ́ nípa agbára mi àkórí ti twenty twenty four yìí lọ́jọ́ friday twenty sixth january látàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ di mẹ́fà ìdájí ọjọ́ kejì àìrọ̀mà nínú ìyìn tó ń ta sẹ́sán láti ru ọlọ́run sókè lórí ìtẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi adéyínká aláṣeyọrí bọ́sẹ̀ super ìròwúfà sa dynamic ìyanu olúwa break pastor fuji pẹ̀lú jíjí choir evangelist dr ayọ̀ ajẹ́wọlé wòlíì àgbà ní guest ministry pastor wòlíì ọlọ́run aláàyè pastor sí ọláyà the convener wọ́n a máa súre nínú ìyìn lọ́jọ́ friday twenty six january twenty twenty four látàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ ní mẹ́fà ìdájí ọjọ́ kejì nínú ìjọ CAC gbaremu center tó wà ní leaders junction tribune road mọ̀lẹ́ falafel òkè àdó ńbàdàn mega entata twenty twenty four ìpàdé yìí tó máa ń kún fún testimony ó yá o. iyọ̀ kékeré àǹfààní ńlá tí lè léyìí o fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tínà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó o gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ mi yọ KK Global Engineering Company tó wà ní MKK Multipurpose Building agara odò ẹja New Garage Area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ èbù nínú orúkọ wọn àwọn lónìí lẹ Estate tó wà ládébáyọ̀ area olúy Olúyọ̀lé local government headquarters office Ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní four hundred and fifty thousand naira ní Grace Estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yìí ó tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ WhatsApp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà pẹ̀lú rẹ lóòrèkóòrè ìwọ náà sì lè máa kọ̀ròyìn kàròyìn ṣàgbékalẹ̀ ètò àti di pédèpédè bó o la ṣe sọ dogo tí o fini dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣẹ́wò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n náà lè jálábà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kàn sí lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ibadan. pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọlá lorúkọ mi ṣùgbọ́n láti ìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jawon sí i mo tún wá jẹ́ kó yé wọn pé kìí ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára bó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí mi lẹ ẹ̀yin náà ò jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. ajá balẹ̀. ẹ sì káàbọ̀ padà sí agbo ìròyìn ajá balẹ̀ ìròyìn olójú ní rojú sàánú òun náà ni eléyìí o ẹ àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé nílùú ìṣẹ́yìn ẹ tó jẹ́ pé Kaduna ni wọ́n ti gbé wọn wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Tinubu àti gómìnà Ṣèyí Mákindé pé ẹ má mà wo àwọn níran torí pé òní yìí ti ṣe ọjọ́ ní gbèdéke ọjọ́ tí wọ́n fáwọn láti san mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan one hundred million naira. àwọn mọ̀lẹ́bí squadron leader nurudeen popuola ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀yọ́ èyí tó jẹ́ ọmọ iléeṣẹ́ ológun òfurufú àti ìyàwó rẹ̀ dr ganiat ọláwálé popuola pẹ̀lú àbúrò rẹ̀ abdulganiyo fọlárànmí ọmọ ọdún mẹ́rìndínlógún tí òun náà wà ní ilé nigeria air force institute of technology ní kaduna ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ bọ́lá tìǹbù àti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé pé kó gbà wọ́n lágbàtán o àgbàtán nígbà àgbọ̀pẹ̀ nurudeen popoola ọmọ bíbí ilé ìyálóṣà ẹbù kọlábà ẹ̀kúnlé ìṣẹ́yìn àti ìyàwó ẹ̀ ganiat tó jẹ́ pé ilé ìdí àpẹ́ ìjẹ́mbà ní ìṣẹ́yìn ni wọ́n ti bí wọ́n ní àti fọlárìnmí gangan náà tó náà jẹ́ ọmọ òkè ọjà nílùú ìṣẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n kànlẹ̀kùn mọ́ wọn lórí tí wọ́n jí wọn gbé lọ́gànjọ́ òru láago kan òru nínú ilé wọn tó wà ní Mando ní Kaduna lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tó kọjá lọ wọn ní látìgbà náà ni wọ́n ti wà lọ́dọ̀ àwọn tó jí wọn gbé táwọn sì ń dúnkookò máwọn mọ̀lẹ́bí wípé wọ́n fún wọn títí di ọjọ́ kejìdínlógún oṣù kínní tí ṣe òní yìí láti san one hundred million naira bí bẹ́ẹ̀ kọ́ àwọn gbẹ̀mí àwọn ni ọ̀ ẹnìkan tó jẹ́ ìbátan ẹni tí wọ́n jí gbé alájẹ ọlátúndé rafiu ìṣọ̀lá iná ló sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn nìbàdàn ní àná pé kí wọ́n mọ̀mọ̀ dákun kí wọ́n jọ gbogbo apá ti kún àwọn àwọn ti sáré sọ́tún àwọn ti sáré sí òsì kódà àwọn kọ ìwé lórí ayélujára ímeèrè ránṣẹ́ sí gómìnà ṣèyí mákindé ó ní ìgbà táwọn ò lè rí ní ojú korojú ó ṣàlàyé ọ wípé ímeèlì táwọn fi ránṣẹ́ sí gómìnà ṣèyí mákindé àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ní ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún yìí pé kí wọ́n dákun kí wọ́n gba àwọn o wọ́n náà wọn ò tí ì gbọ́ tó látọ̀dọ̀ gómìnà dàkókò ẹ̀bẹ̀ táwọn bẹ̀ ni pé kí wọ́n bá wọn ké sí gómìnà ìpínlẹ̀ Kaduna akẹgbẹ́ wọn sẹ́nẹ́tọ̀ Uba Sani pé kọ́wọ́ náà láti lè dóòlà ẹni àwọn tí wọ́n jí gbé káwọn má bàa lọ pàdánù ẹ̀mí rẹ̀ wọ́n ní láti gbà tí ẹni àwọn àti ìyàwó rẹ̀ pẹ̀lú àbúrò rẹ̀ tí wọ́n ti jí wọn gbé yìí láti oṣù kejìlá ọdún tí ó kọjá lọ wọ́n ní àwọn ti ṣe gbogbo ipá láti wá owó yìí wọ́n ní àmọ́ àwọn pìdán ọkùnrin làwọn ń dà ó hundred million tí wọ́n ní káwọn wá thirty million làwọn tí èrí ṣàjọ nínú rẹ̀ látọ̀sẹ̀ méjì ní ìsìn wọ́n dábàá bá pè wọn ò gbé wọn ò sì pé àwọn rárá ẹ̀rú tiẹ̀ ń bá wọn pé wọ́n mọ̀ ti yànkè àwọn èèyàn àwọn tí wọ́n jí gbé àfi ní ìjọ ajé ìjẹrin wọ́n ní làwọn bá gbọ́ tí wọ́n tún pé àwọn pé ẹgbẹ́ o ó di tọ́ọ̀sì o tọ́ọ̀sì January eighteen bí bẹ́ẹ̀ kọ́ bá kó owó ń wá ẹ wò ó àbá yanjú àwọn èèyàn yín o wọn làwọn ti bẹ́bẹ̀ káàkiri fún àwùjọ pé kí wọ́n ra àwọn káwọn fi dóòlà àwọn èèyàn àwọn tó wà nínú gbèkùn yìí wọn làwọn ọ̀rẹ́ mọ̀lẹ́bí ará ojúlùmọ̀ pátápátá wọn ni àwọn ọmọ báwọn ṣe fẹ́ rí owó yìí ti ṣe hundred million naira tó jẹ́ pé òní náà ni bẹ́ẹ̀ ìjọba sì ti fi ìkéde kan síta pé káyé dáwó jọ hmm. fún ẹni tí wọ́n bá jí gbé hmm. èwo lè ni ìròyìn ń bá dé. kábíyèsí ọlọ́run yóò kọ́ wa mọ̀ ṣe. yes ẹ jẹ́ àṣẹ báyìí ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí ààrẹ àná Buhari ti sọ pé èmi mo rán ẹ̀mí fi èlè níṣẹ́ tó jẹ́ o kò jẹ́ sí ara rẹ̀ o ìròyìn ọ̀rẹ́ bí wọ́n ti kọ́. ààrẹ àná nílẹ̀ yìí Muhammadu Buhari ló ti sọ fáyé wípé nípa náírà tí apalásọdà níjó ní tí ó sì mú oríṣiríṣi wàhálà wàhálà wàhálà bá ọmọ Nàìjíríà ó ní emefiele kọ́ ló dáṣẹ́ jẹ́ lápò ara rẹ̀ èmi ààrẹ nígbà náà èmi tẹ̀mí ran ní ìṣẹ́tọ́ jẹ́ ní ìgbà náà rí o ṣe ẹ̀rántí ṣe ẹ̀gbàgbé ṣe ẹ̀gbàgbé ṣe ẹ̀rántí ńgbà àwọn pa owó náírà ilẹ̀ wa lásọdà ń jò ní tí wọ́n sì tún kó ńlẹ̀ débi wípé ìnira eléyìí tí kìíní dà ságbádá ọmọ nàìjíríà wọ́n ní ọ̀pọ̀pọ̀pọ̀ débi pé kò ṣeé fẹnu ròyìn nígbà náà ọ̀pọ̀ ni wọ́n ń bi ààrẹ buhari wípé kó ṣàlàyé ìdí tọmọ nàìjíríà fi gbọ́dọ̀ mọ lálàṣe nínú ìpayín keke àìrówó ná owó wọn àmọ́ ààrẹ buhari wọ́n wọ̀ sí ni o bí ọbẹ̀ inú páànù wọn ọ̀dẹ́ nìkan lóhùn o kémefèlè kó gbọ̀nsán iṣẹ́ rẹ̀ àmọ́ nínú ìwé tuntun kan tí wọ́n kọ ló kọ buhari tí wọ́n sì ṣàlàyé bí buhari ṣe ṣèjọba rẹ̀ láàrin ọdún 2015 sí 2023 ọdún tó lọ tó dìde lórí àlééfà àjọba nílẹ̀ yìí òun náà ni wọ́n ṣàlàyé gbogbo nǹkan sí nínú ìwé tá à ń sọ yìí wọ́n sọ̀rọ̀ bó ti ṣe kan ìgbésẹ̀ tí Emefiele gbé tí ayé sì bẹ̀rẹ̀ sí ní pé Emefiele lẹ́lẹ́mìí ewìlì wípé ó fẹ́ dorí ìgbáyé gbádùn ọmọ Nàìjíríà kodò nígbà náà àmọ́ ńgbà tí Buhari ọ sọ̀rọ̀ sínú ìwé yìí ó ní à ẹ fi Godwin Emefiele ẹ fi lọ́rùn lẹ̀ nípa eléyìí ní tilẹ̀ ń tọ́ lọ́hùn èèyàn ẹ̀ṣẹ̀ lọ́hùn o èmi ààrẹ tí èmi buwọ́lu ìgbésẹ̀ rẹ̀ pé kó lọ gbégbésẹ̀ òun à ṣé ẹlẹ́kọ̀ọ́ dèrè wa ní Nàìjíríà sáàsọ́pá àjèrè nípa ìgbésẹ̀ tó ń wá gbé òun ni ló jẹ́ ká ní ètò òdìbò eléyìí tó nítumọ̀ bíbẹ̀ kọ́ wọn ò fowó bàbò jẹ ìgbésẹ̀ tí mo ní kẹ́mẹ́fẹ́ lè gbé ló gbé ẹ̀ jẹ́ kí eléyìí kó wà bẹ́ẹ̀ nínú ìwé òun ńgbà Buhari ó tún ṣàlàyé nípa ńgbà ẹ rí Emefiele tó tún lẹ pósítà kiri pé òun fẹ́ di ààrẹ Nàìjíríà kí ló dé tẹ̀ yọ láó wọ́n ní Buhari sọ pé ìyìn lè yọ torí pé ẹ̀yìn wọ́n ní ẹ wá di ohun gbogbo dájú kẹ́ ẹ di èyí tí ń jẹ́ òtítọ́ mú e, e, e, àwí ìwí sọ àti gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n ni pé ó fẹ́ di ààrẹ ńgbà náà Emefiele gangan ọ̀wá tààrà sọ́dọ̀ mi kó sọ fún mi pé òun fẹ́ di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà pósítà ni à ń rí ní ìgboro ṣé pósítà tá a wá ń rí ní ìgboro lọ́wọ́ túmọ̀ sí pé òun gangan ló fẹ́ fínúfíndọ̀ di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìbájẹ́pọ̀ wá bá mi ni ẹ̀hẹ́n mi ò mọ̀ gbèsè tí mo gbé àwọn èèyàn tí wọ́n wá ń sọ fún mi lọ́tún tí wọ́n wá ń sọ fún mi lọ́sì wípé ha kí ló dé tẹ̀ yọ bí ẹ ń yọ jìgá eléyìí ti kọjá àyè rẹ nípa àwọn ìgbésẹ̀ méjì ó fẹ́ ṣàárẹ̀ òun kan náà ló kó náírà ńlẹ̀ òun kan náà ló tún náírà paláró kinní kan wọ́n ní ó ní ẹ wò èmi èé ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tó súnmọ́ mi ńgbà tí mò ń ṣèjọba lọ́wọ́ wọ́n mọ̀ ni wípé èmi máa béèrè fún ẹ̀rí kó tó di wípé mo mo nàyàn nípa san sèríà èmi máa ń béèrè fẹ́ rí mi sì rí ẹ̀rí tó fìdí múlẹ̀ nípa arákùnrin pé ó lérògbà láti di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ẹ wò ní ìsìn ẹni tí ò ṣẹ̀ kí awádá sì rí àfún títí ayé ó lè mọ́ bọ́nú ìrẹ̀wẹ̀sì tí mọ́ dọkàn láàmú tó fi jẹ́ pé kò sì ní gbàgbé èèyàn ṣé kí ẹ̀ṣẹ̀ rẹ̀ ọwọ́ máa wà lọ́rùn tèmi ni ọ̀rọ̀ òkèrè bí ọ̀bá lẹ́kan adékanni èmi ò sì lè torí ẹ̀ kí n wá máa yọ lóye ìmọ̀kú bá ń bẹ̀ náà ni mo bá ń bẹ̀ náà ni mo jogún Godwin Emefiele gẹ́gẹ́ bí gómìnà báńkì àgbà ilé wa ó sì ṣiṣẹ́ rẹ̀ títí títí èmi náà fi kúrò lóróyè ìròyìn ẹni pé bàbá o. Baba, ajá balẹ̀. ajá balẹ̀. igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kùn gúúsù ambassadọ̀ Taofik Ọládẹ̀jọ Arápájà ó ti kẹ́dùn pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n nípìn nínú ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù eléyìí tó wáyé lágbègbè Bódìjà nílùú Ìbàdàn lálẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday bẹ́ẹ̀ ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó bani lọ́kàn lẹ́yìn náà ambassadọ taofik ọládẹ̀jọ arápájà ó kẹ́dùn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso gómìnà onímọ̀ ẹ̀rọ abiodun makinde àti wípé irúfẹ́ àsìkò yìí ó pè fún àsìkò ìbánikẹ́dùn yíká ìpínlẹ̀ ọ̀yọ́ ni o wọ́n fọ̀rọ̀ ọ̀hún léde láti pàṣẹ àmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ ètò òròyìn àti kéde sétìgbà aráàlú sí ambassadọ taofik ọládẹ̀jọ arápájà ọ̀gbẹ́ni bamitale ibrahim níbẹ̀ ni ambassadọ taofik ọládẹ̀jọ arápájà ló ti ń kan sára sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé àtàwọn èèyàn pàtàkì míì lẹ́ka ìṣàkóso ìjọba fún bí wọ́n ṣe tètè jígìrì sí ìgbésẹ̀ kíákíá láti dóòlà ẹ̀mí àwọn èèyàn nínú ìṣẹ̀lẹ̀ búgbàmù tó wáyé ọ̀hún bákan náà láti ṣètò ìdẹ̀rùn fáwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n faragbá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún lákòótán ambassadọ Taofeek Ọládẹ̀jọ Arápájà ó wá ń gbàládùra wípé kọ́lọ́run ọba dákun nínú àánú rẹ̀ kó fòpin sí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yíká ìpínlẹ̀ ọ̀yọ́. ilé ìtajà ace mall wọ́n ń fìkéde síta sétìgbọ́ aráàlú wípé nípasẹ̀ ìbúgbàmù eléyìí tó wáyé lágbègbè bódìjà nílùú ìbàdàn digbí onílé ìtajà náà dúró pẹ̀lú ètò ààbò tó péye àmọ́ ṣá o nípasẹ̀ bílé ìtajà ọ̀hún bó ṣe súnmọ́ ibi ìṣẹ̀lẹ̀ tó wáyé àwọn àkọlù díẹ̀díẹ̀ ó ṣẹlẹ̀ ilé ìtajà Ace Mall wọ́n ń kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn tí wọ́n fara gbá nínú ìṣẹ̀lẹ̀ tó wáyé ọ̀hún o ilé ìtajà Ace Mall wọ́n ń fọwọ́ ìdánilójú sọ̀yà wípé àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn oníbàárà ó sì tún wà síbẹ̀ láìsí ìdíwọ́ kankan bíi tí olè kọ́ mọ̀ gbogbo nǹkan yóò sì tún máa lọ nírọ̀rùn bíi tàtẹ̀yìnwá Prince Adéyínká Àfànjá alága àti olùdásílẹ̀ ilé ìtajà Ace Mall òun ló fi àtẹ̀jáde yìí síta. ajá balẹ̀. ajá balẹ̀. fẹ́rẹ́fẹ́ tó ṣẹ́kù nínú ajá balẹ̀ tòórọ òní ẹ̀yìn abọ́ládé hmm? má gbàgbé o èmi rẹ̀ ó jọ dé ọ̀dọ̀ bàbá bẹ́ẹ̀ ta àti ìyá ẹ̀ ta o òní lọ́jọ́ bí àwọn bẹ́ta díẹ̀ ló kù kí n gbàgbé òótọ́ mọ̀ ni. mo fẹ́ lọ pray fún wọn. alright alright alright gẹ́gẹ́ bí wòlíì wọn. ó sì mú ẹ̀bùn lọ́wọ́. ẹ́ ló tí wòlíì bá pray fún yàn tán ṣé ẹnìkan máa sanwó lọlé ni. ok wòlíì ni ẹ máa tún fún ní nǹkan <laughs> òótọ́ mọ̀ ni. ṣe business ni ṣe wòlíì tẹ gbà. no business kọ́ o kí ni problem ẹ iṣẹ́ mi ni iṣẹ́ mi béèyàn bá sì gba wòlíì ẹ̀gbọ́n ẹ̀mí ó sì jẹun bẹ́ẹ̀ ẹ̀mí ó sá jẹun àbí kẹ́mi bọ́ ṣé kẹ́mi bọ́ gbẹ́mi ró ni ṣé kẹ́mi bọ́ ni òbí ń bá pray fáwọn ìbẹ́ta àti yẹ́ta tán tí mo gbọ́wọ́lé bàbá ẹ̀ta lórí to everybody tí mo bless okay. wọn they must bless me in return okay. <laughs> all right ẹ já múrò yìí NBC yìí àti ẹ̀mọ́ tó dé tí ìròyìn ọ̀gán ọ̀sà lùgbọ̀ọ́kì ọ̀sà pamọ́ sí kọ́rọ́ ah, rárá rárá ẹgbẹ́ síta <laughs> àkàyè. ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan tí ń jókòó ní Àbújá àná ni wọ́n bọ́ aṣọ agbára láti mọ́ tani lójì pàápàá àwọn iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn wọ́n bọ́ ọlọ́run àjọ tó ń rí sí ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ ní orílẹ̀-èdè wa tá a mọ̀ sí National Broadcasting Commission NBC ilé ẹjọ́ ló pàṣẹ pé kì í jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálàá wípé àjọ NBC wọn ò ní àṣẹ kankan àti agbára lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà láti máa ta iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn kankan lójì bí àjọ kan tí ìṣàjọ ìjọba àwọn ni wọ́n gbẹ́jọ́ lọ rèé bá ilé ẹjọ́ Media Rights Agenda MRA lórúkọ àjọ yìí ní aláwọn fẹ́ gbèjà iléeṣẹ́ tẹlifíṣàn kan tí NBC ta lójì pé kó san fáìní mílíọ̀nù márùn-ún jòní ní wọ́n bá ru ẹjọ́ rí ilé ẹjọ́ ńgbà tẹ́jọ́ ṣáàjà sí ibi tí wọ́n ó ti da. wọ́n ní onídàájọ́ pé kọjọ́ kọjọ́ pé kí àjọ MBC kí wọ́n mọ̀ tani lójì torí pé kò sí ní ìlànà àti ìbámu òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ìròyìn tí mò ń kà ni pé áá ah, áá ah, ah, àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ Abọ́ládé ìlú tí ò bá ti sí òfin ni ìṣẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ni pé pé wọ́n kó aṣọ agbára ìtanilójì kò sọ pé kí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ kẹrẹ́wá bẹ̀rẹ̀ mọ́ láǹfààní ẹ̀rọ ti bálabàlà irọ́ o àwọn sẹ̀ríà míì wà tó tún fẹ́ ju ìtanilójì lọ. iléeṣẹ́ kọ̀ọ̀kan gangan gbọ́dọ̀ ní àwọn sẹ̀ríà tí wọ́n mọ̀ dá fósìṣẹ́ tó bá ti kébékébé bẹ́ẹ̀ bó ṣe kórìí Mm, ẹ má rí bí ìdùnnú o. kó tó rí pa wà á dìde mm. ẹ̀mí wòlíì ẹ jẹ́ ó tún bà lẹ́yìn o ẹ gbàdúrà fún super eagles lónìí. Ah, kí ni mò ń gbọ́ ní etí mi iná. super eagles ni. mò ń gbọ́ nǹkan kan. àwọn problem bẹ̀ ni pé elephant àti eagles ló fẹ́ jà. Eh, elephant ọmọ fòlókè ni kò ní jẹ́ kí. eagles yọ lọ yọ ojú ẹ̀ jẹ́ yóò yọjú ẹ jẹ mm. àní ẹlífàǹtì tí òun fò lókè bí eagles ni. Ah, erin lákàtà búlẹ̀ ẹrin fàǹtì bẹ́ẹ̀ erin lákàtà bọ́ bá gbẹ́sẹ̀ báyìí. yọ igú ofu òkè ni. àmọ̀ yẹ. yọ yẹ. ó yá mo da ẹnu mi pọ̀ mọ́ àwọn bàbá tá a jọ gba ìpè <laughs> wípé kí super eagles ẹ lọ ṣàṣeyọrí ẹ lọ rí bá ti ṣe kẹ lọ rí rọnà gbígbà. àṣẹ jáde kí ni mò ń rí lé ojú mi bíi mẹ́ta bíi nǹkan mi wàá mọ ibi tó fi ṣe. Ah, tó tó mẹ́ta ni. ẹ mi ti rí dáadáa. àwọn kan tá a ṣẹ̀ṣẹ̀ ń kọ́ṣẹ́ tá à ń kọsẹ́ lọ́dọ̀ yìí yìí ṣe ó ṣe lójú ṣùgbọ́n àmọ́ pé nàìjíríà nàìjíríà kò